إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له هذه ترك كما وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا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 له فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله خير الحديث حديث محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة الحمد لله الله سبحانه وتعالى eléyìí tí ó tún fi àánú ọ̀tún وكفي انا tun سواكم aanu nínú oṣù jùmọ́dà ní àṣọ ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́rin tó ní ogójì Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. a lè gbé à ń sọ fún wa nínú al-adab nípa ìwà. gẹ́gẹ́ bá a sọ yìí pé àti gbàgbọ́ àti jọ́sìn àti wẹ̀ gbogbo ẹ̀pátá ní ìsìlámù gbé wa àti mẹ́nu bà oríṣiríṣi ìwà pẹ̀lú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí tí a máa sọ lẹ́nu òun náà ni ìwà bíburú kan láti lè sọ wa lára kúrò níbẹ̀ kí ni ìwà náà òun náà ni àṣọ́fẹ̀ ìní ahun kéèyàn tó wá ní ojú kòkòrò ògùn tábà ní àṣọ́fẹ̀ àṣàdólébókù ìyẹn tún lè kókó ju kí wọ́n pè yẹn láhùn lásán lọ kí ló fà tí wọ́n bá pè yẹn ní bàkílò ìtumọ̀ rẹ̀ ni pé anímànà ni ó ní tá a bá ní kó mú wa kò ní mú wa bàkílù nìyẹn ṣùgbọ́n o kó rọrọ̀ lọ́dọ̀ ààrẹ kò ní nẹ́gà sí tẹlomi ṣùgbọ́n tí wọ́n bá pè yẹn ní ṣèṣìṣù ẹni yẹn anímànà ni yóò tún wá fẹ́ tún máa wá lékún náà wọ́n fi sọ wípé aṣọ́fò yìí aṣẹ́dọ́lbófò ó lè kankan ju kí wọ́n sọ pé yẹn ní ahùn lọ torí pé lẹ́ẹ̀kan náà ẹni yẹn ní ahùn ó tún lójú kòkòrò méjèèjì lọ parí àwa fẹ́ ṣàlàyé bí ìwà yìí ti burú tó torí lẹ́ẹ̀kan náà bá a bá ń kọ́ rere a gbọ́dọ̀ mọ kí ni jẹ̀bi káfí lè sọ́ra fún ọ̀kẹ́ nínú àwọn afẹ́ ẹlẹ́kọ̀ọ́ ó ní àrọ́fù ṣàrọ́ láàlì ṣàrẹ́ láàkín lè tàwà pé wọ́n mọ̀ nílẹ̀mú yá àrùn fi ṣàrọ́ mi náà lè kọ́yìrì yẹ fọ́n fi. àfààní mọ́mọ́ ohun tí ń jẹ́ láburú kì ṣe nítorí kí n lè ṣe láburú àmọ́ nítorí àti lè sọ́ra fún láburú tọ́lẹ̀ ń tọ́ bá láburú ní rere nìí a lè sọ̀rọ̀ àkù ẹni tí ọba mọ̀ pé láburú nínú rere ajì tóbi yá wípé ẹnu ọ̀nà àbáwọlé tá a wọlé síbẹ̀ ní èní òun náà ní ojú ọ̀nà ọgọ́rùn-ún àti mẹ́tàdínní ogójì one thirty seven báàbò ṣọ́ọ̀ṣì ahun tó lójú kòkòrò nú la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n ní hadathana musaddad. حدثنا مسدد قال حدثنا أبو عوانة عن سهيل بن أبي صالح عن صفوان بن أبي يزيد عن القعقاع بن اللجلاج بن اللجلاج عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجتمع قراب في سبيل غبار لا يجتمع غبار في سبيل الله ودخان جهنم في جوف عبد أبدا ولا يجتمع السحر والإيمان في قلب عبد أبدا هاري حديثه صحيح لغيره hadisi míì la rí ló fi lálàáfíà o torí nù àfi ti ọ̀rọ̀ yìí wọ́n pẹ nìkan ní bọ́nà làjàláj ẹ̀bẹ̀ ń ẹni yẹn majhulu ni àti pé Safwanu tí wọ́n dá kọ́ mbẹ́ Ibn Hajar al-Asqalani rahimahullah wọn ni wa rajulun maqbul. tó hadithu yìí awárí àwọn ṣàwáhìdù mi tọgbẹ̀rì jẹ́ lórí ẹ̀ ló fi padà lálàáfíà ọwọ́ alálàáfíà li ghayrihi kìí ṣe pẹ̀lú èyí tá yìí pẹ̀lú àdìsí mi ìta sórí tó jọ. musaddad حدثنا مسدد بواسرة أني أبو عوانة قال صفوا في أرى ولا تدع سهيل بن أبي صالح ìyẹn náà tó sọ wípé ọ̀rọ̀ yẹn wá látọ̀dọ̀ Sufwan ibn Abi Yazid ìyẹn náà lọ wá látọ̀dọ̀ Al-Qa'qa' ibn al-Lajlaj èyí tá a gbé ní rajulun majhul ìyẹn wá sọ pé ọ̀rọ̀ yẹn wá látọ̀dọ̀ Abi Hurayrah radiyallahu ta'ala anhu wọn ló jíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ọsọ fún wa wípé la yajtami'u ghubarun fi sabilillahi wa dukhanu jahannama fi jawfi 'abdin abada wọn ni kò ní ṣeéṣe láéláé eruku tó ta lálá eruku yẹn wá ta sí yẹn lásọ àbọ̀ ta sí yẹn lẹ́sẹ̀ àbọ̀ ta sí yẹn lára níbo la dá eruku yìí o àwa lójú ọ̀nà ọlọ́run lè rúkú yẹn fi wá ẹni tí rúkú bẹ́ẹ̀ bá ti dà sí lára tó ti ta sí lára ó ti dèwọ̀ fún tọ̀hún láti wọ̀ náà kò ṣeé ṣe kẹ́ni yẹn kí eruku ti ń bẹ lára rẹ̀ yẹn wá papọ̀ mọ́ dùkánù jahannam kéfì jahannama kò lè ṣeé ṣe kárí bí ìjà òfin abidin abada kò lè sí nínú ẹnìkan láéláé. lẹ́ẹ̀kan náà ọ wà lójú ọ̀nà ọlọ́run bọ́yá ni ti ń lọ kẹ́kọ̀ọ́ ni àbọ̀ lọ ṣiṣẹ́ hajj ẹ̀wọ̀n tí ń jójú ọ̀nà ọlọ́run nìyẹn àbí bẹ́yẹn bá dẹ́ gbà àwẹ̀ náà tó ń tọ̀hún dẹ̀ sí ní ìkíláàsù fáwẹ̀ rẹ̀ èyí táwọn ọmọ ya yín ọ̀gbọ́ yé sọ yí pé ẹni wọn bá àwẹ̀ lójú ọ̀nà ọlọ́run kan ọlọ́run sì máa máa gbé iná jìnà sójú ẹ̀ tàbí àwọn bá túmọ̀ rẹ̀ ní pé ìyẹn máa máa fà ní ẹlẹ̀ ní pé ó gba àsìkò àwẹ̀ yẹn ìyẹn ó sì jáde lọ sí hmm, bẹ́ẹ̀ yẹn kọ́ ìṣẹ̀bí ńlá ìhùnẹ́ ìyẹn ni kí ẹni yẹn gbá àwẹ̀ ẹjọ kan ó sì tí mo gbà yí o ni mo gbà á fún ni mo ti ń kàn nìyẹn ṣeéṣe kọjá sí pé a rí eruku lójú ọ̀nà ọlọ́run eruku. tọ́ta lálá sí yẹn lójú ọ̀nà ọlọ́run wọ́n yẹn lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni àbọ̀lọ́ sí hajj. ẹ́ wọ́n dùn kánú jahannam àti fi jahannamọ̀ kí méjèèjì wá papọ̀ sínú kíni o fi jawfi àdídín abàdà lópin ìgbà tí ruku ojú ọ̀nà ọlọ́run bá ti ta lálá bóyá lẹ́sẹ̀ yẹn à wọ́n wọ́n sọ wípé iná ò ní fọwọ́ kan kọ́dà mẹ́ àdídín gègérísẹ̀ ẹrú méjèèjì ìyẹn ni pé gègérísẹ̀ rẹ̀ méjèèjì iná ò ní fọwọ́ kan tó ṣe pé yẹn òní fọwọ́ kan gègérísẹ̀ ẹrú méjèèjì mọ́ ọ̀gbárùrà ìhun tó tárúkú sí lẹ́sẹ̀ yẹn àwọn kàmá kọ́ọ̀lù mọ̀gùbárọ̀t ọ̀dàmà àdídín ọ̀tàmọ̀sùhùnà bínú ẹ̀sùn yẹn ti wá nìyẹn. òní lè ṣeéṣe kí gìgìrì sẹ ẹrú méjèèjì kó taruku lálá lójú ọ̀nà ọlọ́run kí ni wàá fọwọ́ bà kò lè ṣeéṣe ó fi hàn pé ohun tí hadith yìí ń sọ nìyẹn tí ìyẹn gbé eruku eruku ta fẹ́ sí yẹn lójú ọ̀nà ọlọ́run kó ń bẹ̀ wọn tó àwọn ẹ̀ kò sí jọ. ìkejì wọn lọ sọ sọlá wọn sọ pé bí ò ṣe ṣe ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ò ṣe ṣe ṣe aṣọ ẹ láàyè àjàtà mi ọṣọ ẹ wẹlì ìmọ̀ọ́nù ti kọlùbì abidin abadan kò ní lè ṣe ṣe rárá ahun ìgbàgbọ́ ọwọ́ akójọ fẹ́mi èèyàn kan kò lè ṣe ṣe láéláé hadith yìí oúnjẹ hadith ti ń sìn àlójú lèlè jihad kéèyàn jáde fún àtìlọ́ jagun ẹ̀sìn tàbá lálàsẹ tó ti ń sìn ká wà lábẹ́ àsíá rẹ̀ káfìlọ́ jagun ẹ̀sìn àbí kéèyàn dẹ̀ ṣiṣẹ́ lójú ọ̀nà ọlọ́run iṣẹ́ ẹ̀sìn bí à ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ àbí àti wípé hadith yóò tún jẹ́ àdéhùn tó tóbi tó dẹ̀ lágbọ̀n lẹ́fẹ̀ẹ́ ní tó ṣe jihad lótọ́ wá látọ̀rí àwọn ànábì sallallahu alayhi wa alihi wa sallam. bákan náà hadithi yìí ó tún jẹ́ yóò ayé pé ó pe dandan fún mùmíní an yatakhallasa min ash-shuhhi kéèyàn là níbi ìwà ahun tó lójú kòkòrò nù li kawnihi su'a dhanni billahi tabaraka wa ta'ala. torí kéèyàn ní ahun kó lójú kòkòrò yẹn ìdábàá bú sọ́lọ́hùn ìyẹn sọ yìí pé à kíní yìí tí mo bá náà yóò dínkù ọ lè dínkù bẹ́ẹ̀ ìyẹn ń dábàá fún sọlọ́run ni ẹ̀rí àti pé gbàgbọ́ nìyí o yìí náà fi ṣọ́ha wọn ò gbọ́dọ̀ pè yẹn lóní gbàgbọ́ kó tún aláhùn àwọn tó lójú kòkòrò nù ọlọ́run ọba àlekè wá sọ yìí pé ọmọ yìí ó kọ ṣọ́ha nafsihi fa ulaika humul muflihun ẹnì yóò tí a bá yọ àwọn olójú kòkòrò nù tá a yọ kò ní kíni o a yọ kò lẹ́mìí rẹ̀ irúfẹ́ níbẹ̀ tí wà nù àwọn tó ti kíni o tó jèrè ọmọ yẹn kìí ṣe wà tó yẹ kí mùsùlùmí ọmọ àwò láì fi ni eléyìí jẹ́ àgbọ́yé tá a bá nù hadisi yìí hadisi tó tẹ̀lé. حدثنا مسلم قال حدثنا صدقة بن موسى هو أبو المغيرة السلامي قال حدثنا مالك بن دينار عن عبد الله بن غالب هو الحساني عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال خصلتان لا يجتمعان في مسلم البخل وسوء الخلق أنا حدثنا مسلم حديثي gba àti méjìlé ní ọgọ́rin two eighty nínú al-adab al-mufrad wọ́n ní haddathana muslimun muslim ọ̀sọ̀ fún wa òun náà wá sọ pé sadaqat ibn Musa ọ̀sọ̀ fún wa sadaqat ibn Musa yìí wọ́n lóun náà ń pè ní Abul Mughira as-Sulami wọ́n Malik wọ́n Malik sọ fún wa ibn Dinar ọlọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ Abdullahi ibn Ghalib huwa al ìyẹn náà wà lọ́rọ̀ yẹn wà látọ̀dọ̀ àbí Sa'id al-Khudri radiyallahu anhu àbí Sa'id al-Khudri yìí wà ní òun gba ọ̀rọ̀ yẹn látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam kí lọ́rọ̀ náà ó ní khaslatani ìhùwàsí méjì kan bẹ̀. sọ́sẹ̀ pé ìhùwàsí méjèèjì dáwé yọ la yajtami'ani fi mu'mini kò lè kójọ sáró nígbàgbọ́ òdodo ká sọ pé nìkan nígbàgbọ́ káwá ọdún bá wà méjì yìí lára ẹ̀ kò ṣeéṣe àti ìhun tá a fà fẹ́ pẹ̀ kẹ́lù lónìí níbi báàbù tá à ń kọ́ yìí òun ni pé ká mọ òdì kejì àwọn ọ̀wà dáadáa tá a gbọ́njọ yẹn. kọ́sìlẹ̀tẹ́n ìhùwàsí méjì kan bẹ láàyè jìtẹ́mi àání kìí kójọ kí mọ̀mìnì sára onígbàgbọ́ òdodo. alákọ̀ọ́kọ́ ni kí ni ọ alibokol níní ahun wọ́sùn olùkọ́lọ̀ àtiwá ò dáa. ẹ̀rí hadith eléyìí àdéhìí dọ́yìn ọlẹ̀ nítorí lílẹ̀ ẹni tó ń pè ní sọ́dákọ́tù bẹ̀nu mọ́ọ̀sá wọn dábà lọ́wọ́ sílẹ̀ làzọ̀rìn fàtí sheikh nalalbani rahimahullah akàn níbẹ̀ ní hadithi ẹgbẹ̀rún kan ọgọ́rùn kan àti mọ́kàndínlógún one thousand one hundred nineteen. Ah. àgbọ̀yé hadithi yẹn máa dọ́ àfihì pẹ̀lú lílẹ̀ rẹ̀ nítorí sọ́dákọ̀ bẹ̀nu mọ́ọ̀sá yẹn àgbọ́yé rẹ̀ ni pé ọ̀sẹ̀ tọ́ fún mùmíní kí wà méjì kó jọ sí i lára ìtumọ̀ rẹ̀ ni wípé bìháyé láàyè nfàkù ànfùmá ìtumọ̀ rẹ̀ ni pé ìwà yẹn ò ní yà tí wà méjèèjì yẹn bá ń bẹ lọ́dọ̀ ẹ̀ lè rí ọ̀nà ọlọ́run débi pàfi àfẹ́ lónígbàgbọ́ rẹ̀ tọ́ra kìí sábà wáyé àfi kágbìyèlé èèyàn ó kéré lọ́dọ̀ ọlọ́run ẹ̀wọ̀n kí aṣọ ìtọ́n yàyín dokumul fakra wa ya'murukum bil fahsha ṣàìtọ́n ló máa ma sàlùkáwà ní fún yín pẹ́ tó sì tẹ́ ẹ bá ná á dẹ̀ máa pa yín láṣẹ ohun tó kẹ́kọ̀ọ́ àtìbàjẹ́ ẹ̀rí. so níbẹ̀ yẹn ló ti máa yọ ayé pé àwọn èyí sábà ṣẹlẹ̀ illa min qillati thiqati billahi azza wa jalla àfi téèyàn bá kéré ní ìlágbìyèlé sọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala téèyàn wò kí àti ọba ní iná yóò dínkù àmì sọ́sọ́láńdé sọ wípé ma naqasat sadaqatun min mali kò ṣeé ṣe kí sàárà dín dúkìá kù tí ọba tún pọ̀ sí i àti pé onígbàgbọ́ òdodo nìyí o yakunu wasiqan billahi ẹni tó bá nígbàgbọ́ ọ gbọ́dọ̀ gbára lé ọlọ́run gẹ́gẹ́ bó jásí pé alibokol níní ahun yẹjúrò lè àbúdá ìlàsó ìlẹkọlọdún ní máa ń tiyàn lọ síbi ìwà burúkú ni mùmíní gẹ̀dẹ̀rẹ́ afẹ́kíwá rẹ̀ da kígbáyà rẹ̀ dẹ̀fẹ̀ hadith mi lábẹ́ báàbù yìí lórí ká ahun. حدثنا أبو نعيم قال حدثنا الأعمش عن عن مالك بن بن الحارث عن عبد الله بن ربيعة قال كنا جلوسا عند عبد الله فذكروا رجلا فذكروا من خلقه فقال عبد الله أرأيتم لا قطعتم رأسه أكنتم تستطيعون أن تعيدوه قالوا لا قال ويده ويده قالوا لا قال ورجله قالوا لا قال فإنكم لا تستطيعون أن تغيروا خلقه حتى تغيروا خلقه إن النطق إن نطقة لتستقر في الرحم في الرحم أربعين ليلة ثم تنحدر دما ثم تكون علقة ثم تكون مضغة ثم يبعث الله ملكا ويكتب ويكتب رزقه وخلقه وشقيا أو سعيدا. ẹ̀rí pélé yìí lágbára gan-an hadith yìí fẹ́ sọ ń pa pé àti àyẹ̀mọ́ ní wà ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kádàrá. Abu Nu'aym haddathana ó bá wa sọ̀rọ̀ yìí pé. ó ní al-A'mash ọba wa sọ̀rọ̀ fọ́rọ̀ náà wà látọ̀dọ̀ kíni ọ Malik ibn al-Harith Malik ibn al-Harith ìyẹn náà lọ́wọ́ látọ̀dọ̀ Abdullahi ibn Rubayya ó ní kunna julusan 'inda Abdullahi Abdullahi yaani mọ́dá Abdullahi ibn Mas'ud ó ní àwa lọ́dọ̀ Abdullahi ajókòó lọ́dọ̀ Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu fadakaru rajulan. wọ́n bá dárúkọ arákùnrin kan ọ̀dẹ́kẹ̀rú mi ń kolùkìhì àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ nípa ìwà tí ń bẹ fárákùnrin yẹn fọkọ́lá abdullahi abdullahi wa sọ pé ṣé wàá rẹ̀ lẹ́ ń sọ àìtùn ẹ̀rí ni àbẹ́ rí ni lọ́kọ̀tà àtúnra ṣàhó títẹ̀ bá gé orí ẹ̀ àkúntùm ìrún náà ń tọ̀ ẹ̀yìn dò tẹ́lẹ̀ dá padà abẹ́ padà tàbá ní orí tẹ́ gé ọyẹ dá ọlùlà wọn ní òṣèṣe ọ̀dọ̀lá ìbùn mọ̀sùn ti tó à ń sọ fún wọn yìí pé fàyàdàfú ọ̀dà tí torí ọ̀bá ṣeṣe ẹ gọ́wọ́ ṣẹ̀dẹ̀ bá gọ́wọ́ ẹ̀ tẹ̀lé da padà tẹ́lẹ̀ mọ́ padà ọlùlà wọn níyàn ní òṣèṣe ó tún ní ọ̀dà tó bá jẹ́sẹ̀ ńkọ́ ọlùlà wọn ní òṣèṣe báwọn bá gẹ́sẹ̀ rẹ̀ àwọn ò lè rí dá padà ọ̀dọ̀lá ìbùn mọ̀sùn radiyallahu ta'ala anhu ọwọ́ ni fa innakum ẹ̀rẹ́yìn ọ̀ látàṣàtì àwọn àǹtọ̀gáyèrò ẹ lè lágbára àti chẹ́ǹjì ìwà rẹ̀ hàtà àtọ̀gá yìíró kálọ̀hù tẹ́ẹ̀fì chẹ́ǹjì ẹ̀dá rẹ̀. lóbi jáde wípé ẹlòmíì ọwọ́ sọ ẹ̀sìn ìwà pálapàla náà lọ́dẹ̀ sì máa wà lọ́wọ́ ẹ̀. ọ̀kẹ́ nínú alásọdùn kan ó ní ọtí àtijọ́ náà wọ́n rọ sínú ìgò sínsìn bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ̀ ṣe bí ọtí burúkú tún jè ló wọ́n wá dà sínú ìgò mo wá ń pè lè kọ́ mi bẹ́ẹ̀ lọ́rọ̀ ẹ ti rí ẹni tó ti ya wẹ́ẹ̀wẹ́ẹ̀ tẹ́lẹ̀ bí ẹni tí ò lábòkún ń dì í kò lápọ́nlé àgàgà wọ́n bá sọ ọ̀rọ̀ kama sálámù sọ ọba sì ń gbọ́ yìí pẹ̀lú pé ohun tí dẹ̀ ń bẹ lára ìwọ́n lè ti ń bẹ lára òun làárẹ̀ dé bá báyọ̀ pé bákan náà láti jọ rí òun ní ọ̀kọ́kọ́ ságbàlagbà torí kìnìún yẹn ti wà lára ẹ tẹ́lẹ̀ ìwà ń wọlé tí ó fi rábà wọlé mo ti rán ẹtọ wọlé nìyẹn. bákan náà ni ẹnìkan máa lá apá kan lòun bọ́dà ẹ̀rí ń tó ti wà lára tẹ́lẹ̀ wọ́n lè ti ń bẹ lára tẹ́lẹ̀ òun làárẹ̀ dé bá ẹ gbọ́dọ̀ àwọn kí wọ́n ní kéwú bá wèrè lára àfa àfa àti ya wèrè tẹ́lẹ̀ kó tó lọ lé kéwú. ǹgbọ́ wá kéwú dé ọba dákẹ́ sí gbárí wọ́n ní kí ló dé ọ̀dọ̀ à ah, ìmọ̀ yẹn náà ní gún wa fa ọ̀dọ̀ à ah, àbá yìí ti ṣe èrè tẹ́lẹ̀ ọ̀rẹ́ bí. tó lẹ́nu yẹn fi sọ wípé ọtí burúkú tù jẹ lónìí wọ́n rọ sínú ògbò titun. lèmi tí máa ń sọ fáwọn èèyàn yìí pé a jẹ́ kí inú wọn bàjẹ́ torí tí èrò bá ti ń pọ̀ ìwà wọn máa yàtọ̀ èrò bá ti ń pọ̀ oríṣìí lámàṣe èèyàn kàn rẹ lòmíì tọrọ ti níwà rẹ ti ń wù tẹ́lẹ̀ kí súnlẹ̀ sọ wípé báyìí ni a máa ṣe ẹni tí ọba àwa ta ẹ̀ so nídọ́gba àwa wàá lọ mú ẹrù yẹn rìbìtì yẹn akẹ́dì irú súnlẹ̀ rẹ̀ sínsìn àwa ta ẹ̀ sẹ́ni déédéé nìyẹn àdẹ̀nímọ̀ pé nìyẹn kọ́ ó ti ń wù tẹ́lẹ̀ tó yẹ pé wọ́n wí wí wí mọ́sálásí pé kó chẹ́ǹjẹ̀ kó chẹ́ǹjẹ̀ bí onínú líle ní títí dòní àdẹ̀sìn rí ọmọ ìyá mi mo ń sọ ní ti yẹn lómi ní ìdúnlélọ́dún níjọ́ kẹlẹ́ nìkan ń bi mí pé tó ṣé àwọn àfáà ni wọn táwọn fi tú bá di òdì lẹ́ni ọ̀dà yìí àfáà kẹ́ńbẹ́ òun mọ̀ ọ́ wọn ò kíra wọn àti lágbájá ó ti di ọdún báyìí. ìwà rẹ̀ ní ni kí ni ìwà yẹn o òun ní ìwà ìmọ̀ ní hekit kí yẹn ní àdìẹ ọkàn sí yẹn. ìpè lágbájá sèmi ìní foríjì ǹjẹ́ Islam ló gbé yẹn wá bí kì í ṣe Islam ṣùgbọ́n tí ìbá sọ ń dọ́gba wọn ni àtúgbọ̀ ah, wa ti jẹ́ mùsùlùmí ńgbọ́ ọ̀tí ẹ̀rí ńgbọ́ ti bẹ̀rẹ̀ súnà èdè yìí agídí pálí yìí ni ẹ̀sìn kan alágídí bí ẹ̀sìn kan alágídí nà. lọ́dọ̀ yìí pé àṣekù láyà tó rúkú àkàlà kan àgbàlagbà òní pàwọ̀ ẹ̀rà sí tí wọ́n kò ní pa ìwà sí tí dẹ́ẹ̀bì tí wọ́n fi rí bọ́ọ̀lù yẹ̀pẹ̀ ìhun tí ń ní afa ìwọ̀nàdúrẹ́t wọ́n ní wọ́n ṣẹ́hu ńkọ́ wà múta hù mí nzẹ́gìhì làmúyókè mi tẹ̀síkì fún mi ní hù mọ́ táwa ṣẹ́hu tọ́ba lọ fẹ́ gbé dúró níbi tọ́wọ́ bó o ṣe ń tọ́ ọtọ́ nínú yẹn kò ní gbà bí tọ́tẹ̀ sí yẹn kò lè ṣeṣe tóró ti mọ́ra gan tó ló yá ẹ jẹ́ ká gbìyànjú bí ọba jẹ lè kó yẹn yẹn kó sì yàtọ̀ díẹ̀ tí wọn ní wọn lè máa sọ yìí pé a mo máa le jù báyìí lọ ẹsìn ni súnà ni lóòrèkóòrè làwọn afáàn sọ pé ohun tí ń ṣe yìí ọba súnà mu ló jẹ ń sọọpù ẹ afáwọn Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu wọn ni fa innakum dáadájú ẹ̀yin o la tastati'una ẹ ẹ lè lágbára an tughayyiru khalqahu pé ká ẹ ṣéǹjì wá rẹ̀ hàtà àtọ̀gá yìíró kálọ̀hù tẹ́ẹ̀fì chéǹjì ẹ̀dá rẹ̀ ẹ̀rí. tẹ ọ̀rọ̀ tá a fọ Abdullahi ibn Mas'ud ń sọ yìí ìtumọ̀ rẹ̀ ni wípé inna khulqal insan la yataghayyaru ghaliban. a lè sọ seventy percent kì í sábà fẹ́ chéǹjì kò sẹ́ni tó máa fọwọ́ bá bíyà rẹ̀ tí ò ní àtàfà àtọmọkéw ìwà mi ń bẹ tí kálukú wa ní òtún tèrè pàtì títí tèsí ẹni tí aṣẹ́wó tó ti wà lẹ́mìí ẹ̀ tọ́wọ́ lọ borí ìyẹn lẹ́lòmí òrìwó kò ní rí gbogbo àwọn ọgọ́ borí táwọn ń kaṣẹ́wó ìwà ni ìwà ìmá ṣe gàlẹ́gàlẹ́ káàkiri ọ wà lára ẹ̀ ó ń lé lọ́wọ́ sọ àfa àti ọ̀dà àfa kì í sábà fẹ́ ṣéǹjì lọ́pọ̀lọpọ̀ seventy percent kìí fẹ́ change láyé pé tọ́ba wọ sọ àfa àtọ́ba á dà àfa àwọn ẹni tí èèbá zun dọ́gba wọn bá gbé dájọ́ lé ké àwọn àfa gan ni sinẹ́ wọ́n ti pọ̀ jù lọ́bẹ̀ ìṣe bẹ́ẹ̀ òun ló níwà tó ṣe pé Islam sì kìlọ̀ fún wa pé ọ̀dà kò sí rí pàtì fún rẹ̀ láàrin yẹn ń kílíà rẹ torí bẹ́ẹ̀ gbogbo àtà bá fẹ́ dájọ́ ẹja máa dájọ́ òdodo tọ́lá gbọ́dọ̀ wà yìí pé wọ́n ní egbé. إذا إذا خان الأمير وكاتبه وقد الأرض داهن في القضاء فويل ثم ويل ثم ويل لقاد الأرض من قاد السماء إذا خان الأمير بين دابان في لالاسة تبا جنبا وكاتبوه àti sẹ́kítírì rẹ̀ wọn kọ́ de arúndì da hanafi lẹ́kọ̀dọ̀ yìí. adájọ́ orílẹ̀ ni máa ń ṣègbè nínú dájọ́ ẹ̀ bí ìdájọ́ àwọn èèyàn ọlọ́run tẹ̀sí máa tún dá yẹn wọ́n fi ń láwọn èèyàn kó ń bí ẹ̀sìn gan nítorí àfa kan tó wà ládùúgbò tiwọn tí wọ́n kìlọ̀ fún kìlọ̀ fún pé yóò nínú ẹ̀sìn wọ́n dẹ̀ kéèké fún pé máa gbọ́rọ̀ sí wa lẹ́nu kéwù wo lọ́wọ́ lọ gbé dé yìí kéé ṣe kéwù lọ́fà àbọ̀ wà nù kéwù ká máa gbọ́rọ̀ sóun bí lẹ́nu bí. gan ni ó sọ pé kéèyàn máa gbọ́rọ̀ sóun bí lẹ́nu. kéèyàn wá bẹ̀rẹ̀ tiẹ̀. iná ìlọ̀kẹ́ náà wà fà ọ̀kẹ́ náà wà fà ní nẹ́ẹ̀sì wọ́n á sì gbé lórí èèyàn ah, ọkàn wò sókè àwọn onírúgbọ̀n ní ọkàn wọn ga. àwọn tòkòtò ah, wọ́n ya lálàsí akẹ́wọ́ gbọ́ síbẹ̀ ni aláì kò rí ó lè àfa àdúgbò wọn lórí ọ̀pọ̀ àwọn èèyàn yá kó múná ìrì wọ́n gbé ìdájọ́ lórí àwọn èèyàn báyìí wà ó dẹ̀ aliyẹ̀kọ́ náà ọ̀dọ́ la kọ́ wá jásí pé ìdájọ́ wọn tí wọ́n gbé kalẹ̀ ń wò lè dọ́gba mẹ́. ìkíni ọkọ̀ jù mẹ́ làbá fi sọ wípé ìdá kanẹ́lẹ́ àmì rúwọ́ ga ti buhù bẹ́ẹ̀ ni tí wọ́n bá pè láláṣẹ tó bá jàǹbá àti sẹ́kítírì rẹ̀ wọ́n kọ́ de la arúndì dá hánàfẹ́ lẹ́kọ̀ọ́dọ̀ ì ẹni tá a bá ń pè ládájọ́ rẹ̀ òun ní máa ń ṣègbè nú ẹjọ́ rẹ̀ ti ń dá ọ̀wáyé ló ń ṣègbè. ثم mọ wáyé ثم ń أتي tó mọ wáyé من قاد àti كما جاء kọ́ọ́dì lè àrùdì mi kọ́ọ́dì sàmọ́ọ̀dì kọ́ máa jẹ́ adájọ́ lẹ̀ látọ̀dọ̀ adájọ́ sẹ́mẹ̀. rí bẹ́ẹ̀ ìwọ tó bá wà ní ẹni tí máa ń wòrò wòrò bẹ́ẹ̀ bí ẹlòmíì ọba ti dáná ká àwọn sálàfí ni wọ́n máa ń kẹ́ ìdàrẹ́ ni ẹ́ ìdàrẹ́ sálàfí rẹ̀ wo ló máa ń ṣe ń tí ọba sí mẹ́tì tó bá ti ṣe kì í ṣe sálàfí kẹ̀kẹ́ lórin nínú mọ́níhàjì yìí tí yẹn bá wò láti bẹ̀rẹ̀ mọ́níhàjì tó ti gbé lẹ́ẹ̀kan náà tó tètè àkídà àkídà ti ń gbé sókè ní bí inú lẹ́bí máa ń sọ̀rọ̀ bí yẹn ọba ti bẹ̀rẹ̀ ọlọ́sẹ̀ bí àkídà ọ̀rọ̀ olè ní kókó nàbí láì lọ́tọ̀ alayhi salatu wa salam nígbà tí ó dé ọba àwọn ọjọ́ rẹ̀ ibi mo sọ̀wọ́ àtàwọn ọjọ́ rẹ̀ ń bẹ́ẹ̀ ni nàbí láì ẹ̀wọ̀n nàbí láyé lóko fọmọ́ gbọ́gí bọ̀ pẹ̀ wọ́n kórìí jọ̀bọ ìyẹn lọ́kàn gbajúmọ̀ ni wọ́n tún ṣe nǹkan míì bí kan ya tó kan ya tó pààyàn kan fún ẹni kàkàkàkàkà sí wà láwọn eléyẹn kí ni jọ̀ọ́ kọ́kọ́ fi yanjú eléyẹn náà ọkọ̀kọ́ pè wọ́n lọ wípé tẹ́ ẹ bá kọ́kọ́ mọ ọlọ́run tí mo fẹ́ máa sọ̀rọ̀ rẹ̀ fún yín wípé irun tẹ̀ ń ṣe yé ọ̀dà náà ṣùgbọ́n gbòòsè pé àwọn ẹni tó gbé mẹ́nhàjú sálàfù dání níbi àkídà àwọn ó ti gbé wọ́n bá ya múra kókókó pé ah, àwọn náà wọ́n máa ń ṣe kinní báyìí kí wọ́n ní kọ̀ kí ọ̀sẹ̀ wọn ní kọ̀kílẹ̀ oṣù láìlá níbi tàwíìdì lèyìn ó ti gbè ẹni tí onígbàgbọ́ tó sọ fún yín pé <laughs> ìwà rẹ̀ ọ̀dá fún ọlọ́run yẹn ni ò ti gbàgbọ́ yìí ìwà dé ọ̀dá ti wù yẹn ìbọ́rọ̀ ànẹ́bí lọ́ọ̀kà fún ànẹ́bí yẹn ni ò ti gbà ìyẹn ló ni pé àwọn ni wọ́n ògidì tó gbálí ṣé lórí kí súnà òní dì yìí náà lóyún ọlágídí tó gbálí ṣé kí súnà wá dì à kọ́ bá dì o kí súnà wá dì o torí tó bá dì kò ní dọ́dọ̀ wa o àdínkù làwọn ní òdìbò àti ẹ̀ nírìn kẹ̀kẹ́ tá a sìn lẹ́sìn mọ́ báyìí o. so nípa bẹ́ẹ̀ gbogbo àwa tá a bá fẹ́ gbé gbàdájọ́ ọgbọ́dọ̀ máa ṣe làákàyè. ọ̀rẹ́ lomi ìnàlẹ̀ àbùdá la yẹ tẹ́kẹ́ lẹ́mu bìlì kẹ́lìmọ̀ ẹrú máa sọ̀rọ̀ òun ọ̀dẹ̀ ní kí àgbẹ̀ lọ́rọ̀ tó ń sọ yẹn wọ́n máa wọjá nẹ́mọ̀ pẹ̀lú ẹ̀ bí yẹn ọba ṣe rere tí ọba sọ bí ọ̀rọ̀ ẹbí lè fúyẹ́ díẹ̀ sùmọ́lẹ̀ kan náà o tún sọ bí ibi tẹ́lẹ̀ omi ọba tún wá gbọ́rọ̀ yẹn kalẹ̀ báyìí ń bi táwọn èèyàn ò rí ìgbà ni àwọn èèyàn lè jẹ́ ni tẹ́mi wọn mọ́ ike a ah, ẹ dákun gbogbo táwọn àbá yìí dẹ̀ ń sọ nìyí kí ni problem tó wà mẹ́ kí ni ohun tá a lè sọ pé kọ̀dà tó wà mẹ́ ó ní ah, ọba rí wà tí ń wù wọn èyí pàgbàlẹ́ wọn lábùkù ń dì wọ̀ ṣèkínní kan wọn ò lo ekimọ̀ sànàlá táwa sì ti gbàgbọ́ yìí kí ni wọ́n ń pè ní hekima sọ nítorí bẹ́ẹ̀ èyí tí àfàwọn àdúrà ìbùn mọ̀fíà ti sọ yìí wípé ẹ lè lágbára àǹtọ̀rọ̀ yìíró kọ̀ọ̀hó kẹ́ ẹ wá ẹ̀ hàtà tọ̀rọ̀ yìíró kọ̀ọ̀hó tẹ́ fi ẹ̀dá rẹ̀ ó kúrú tẹ́lẹ̀ ó yẹ gíga ọ̀gá tẹ́lẹ̀ ó yẹ kúkúrú láì jásí pé gẹ̀ẹ́sẹ̀ rẹ̀ méjèèjì bẹ́ẹ̀ sì lè rí sẹ̀ lè chíǹjì wá ẹ̀ wọ́n ní wọn táfà abẹ́ sọ wọ́n ń sọ léyìí yíké taba lọ fi kò hadith yẹn wọn ni inna kọlkọli ìnsẹ láàyè sàkọ yàrá ghaliban kìí sábà chẹ́ǹjì lọ́pọ̀lọpọ̀ lóbi jáde pẹ́ lómi ìtira dàda bá wà lọ́wọ́ ẹ̀ tó bá ṣe súnnẹ̀ tí ọba rí ipa àwọn máa lọ tàbùkù súnnẹ̀ ní tíya gbọ́dọ̀ wọ́n yẹn ti kílíà bẹ́ẹ̀ kìí dẹ̀ ti pé súnnẹ̀ ló gbé wa. afáwa wa tẹ̀síwájú náà ọ̀rọ̀ yẹn wọn ni inna nọ́kọ̀ fàdà ẹ̀rí omi ti ń yọ èyí tọkùnrin máa ń yọ sọ́dọ̀ àwọn obìnrin tí máa ń dọmọ látẹ̀sẹ̀kẹ̀rù fi rọ́ọ̀hìnì ẹ̀mí ọmọ mi lọ́gbọ́rọ́ bẹ́ẹ̀ máa ń wí ọkọ̀ ọkàn ló fi mọ̀ kórí lọ́gbọ́rọ́ ni lọ́gbọ́rọ́ kọ́ omi tí ń yọ omi díẹ̀ òun tó bá kéré òun tó ń pè ní nọ́sọ́fà yàrá alimọ́wòl hakim omi tíntínní díẹ̀ irú ẹni tó sọ pé òun yẹra fún ìyàwó òun tó wáyá sí ìyàwó sọ pé òun lóyún tí garawa kan ló lérò pọ́ọ́dà sí tẹ́lẹ̀ ni kínkínní náà ló pe ní nọ́sọ́fà omi tíntínní tí ń yọ látẹ̀sẹ̀kẹ̀rù fi rọ́ọ̀hìnì arba'ina layla adúró sinsin Inu àkọlùkẹ́ obìnrin ogójì ọjọ́ súnmọ̀tẹ̀ hadiru dáná àtún wá di ẹ̀jẹ̀ súnmọ̀tẹ̀ kúnnù yọ máa yí padà yọ sọ̀kalẹ̀ sẹ́jẹ̀ ẹ̀ tẹ̀ hadiru ìtumọ̀ rẹ̀ ní wípé omi yẹn bẹ̀rẹ̀ sí ní kí yọ máa sanra yóò kí ń yọ wá padà di ẹ̀jẹ̀ dídì súnmọ̀tẹ̀ kúnnù omi tí ni àwa di bá ti túmọ̀ yẹ́bọ̀ àtúnlọ́hù mẹ́lẹ̀kà ẹ̀rí ọlọ́run afẹ́ wàá rán mọ́lákù kan mọ́lákù àti mọ́lákù kan tún wà tọ́lọ́run dídì gbéhùn subhanallah ẹ wo sí omi tí ń bẹ láyé tabarakallahu ahsan alkhaliki gbogbo obìnrin kọ̀ọ̀kan àti mọ́lákù kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà àpòlùkẹ́ rẹ̀ àyè tó pamọ́ yẹn ibi táwọn ọkùnrin máa ń yọ àtọ̀ sí àti mọ́lákù kọ̀ọ̀kan ti sọ̀kalẹ̀ báyìí á gbà yóò bí ọlọ́run ọba subhanahu wa ta'ala yìí pé tó ṣé kọ́ dẹ̀dá àbí kọ́ bá dẹ̀dá ọlọ́run bá ti ní kọ́ bá dẹ̀dá òun lẹ́ lómi ọ̀gbìn yọ yọ yọ yọ yọ kò ní dẹ̀dá. àwọn ọ̀sìn yìí ọmọ àlọ́ pé ẹni tí yẹn bá fẹ́ kó bímọ ẹ ọgbọ́dọ̀ tó ẹ̀mẹ̀ wá lọ́sẹ̀ ọba àti ẹ̀mẹ̀ ogún lọ́sẹ̀ kò ní dẹ̀dá. torí nígbà tí yẹn ti béèrè báyìí pé ṣé kọ́ tọkùnrin ni àbóbìnrin ni àtọ̀ntọ̀ kalẹ̀ gbára làwọn ọ̀sẹ̀lẹ̀ yẹn ó ti ṣẹlẹ̀ mọ́làkù yẹn ti wà ń bẹ̀ ń tiẹ̀ báyìí hànàlá ọwọ́ alọ́lọ́hùn máa máa rẹ́ mọ́làkù yẹn fọyẹ́ sobori kọ̀ọ̀hù mọ́làkù yẹn máa ti ni o akọ rẹ̀ ogun máa ń sáré káàkiri àti wa ẹlòmíì kọjá ẹlòmíì ọlọ́lẹ́ kí ó gan ẹlòmíì ń pọ̀ ìyẹn ọdẹ ẹ̀ka mi lájọ àwọn tó láwọn ń gòkèlú níṣẹ́ ẹ̀fẹ́ wa jẹ wa mú yẹn lòṣèlú tẹ̀ wá oúnjẹ ìrún pọ̀ ọ̀dọ̀ ọ̀dẹ lómi èsì débẹ̀ nìyẹn o tọ́ba ti á débẹ̀ ọlọ́lọ́wọ́ gbà tí wọ́n bá padà máa kírun mẹtàlólá sálámà ẹ̀rí wọ́n ti kárí sìkì nígbà yẹn wà kólùkọ́hu àtiwá rẹ̀ wọ̀ṣẹ̀kíyà ń sọ lórí burúkú ní ọ̀yà ni o àwùsà àyídà àbí yóò hadith yìí nínú kẹta lẹ́yìn ìgbà tá a ti mọ̀ yìí pé afọ abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu wọ́n jẹ́ oyé wa wípé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìwà téèyàn ń wù kì í sábà change láti sọ pé manhaj yẹn change ṣùgbọ́n wà rí òyì làáfi máa ń rí kódà ó lè jẹ́ àfa o àfa tó ní kára yẹn o ó lè di sálábì o ojú kòkòrò owó àbójú kòkòrò obì tí ń bẹ lára ẹ̀ tẹ́lẹ̀ ọwọ́ alóhùn ti sálábí kì í ti sálábí làálẹ̀ mọ́ ábà fáàrí lọ́tọ̀ ọ̀rọ̀ ni ò clear rárá rárá ó ti tiẹ̀ lọ́tọ̀ kì í ṣe mọ́níhàjù tó gbé dání yẹn sísèkì táwọn yẹn ń ṣe nìyẹn tí yẹn bá sì tẹ ìlànà tó gúnrégé tó straight dọ́dọ̀ ànẹ́bí ìyẹn fẹ́ kábùkù ni o ẹ sọ̀rọ̀ ẹ̀ nìyẹn lọ́tọ̀ ẹ mọ̀ kẹ́ pé sákìyèsí àbíkẹ́ sọ pé àwọn wọn ń ṣe bẹ́ẹ̀ o àtìtì máa ń gbọ́rọ̀ mẹ́nhàjì yìí wọ́n sọ ohun tó wà ń bẹ̀ pé kéèyàn tó lè sọ pé sáláfí lòun lẹ́ẹ̀kan náà àkídà rẹ̀ ogun rege lẹ́ẹ̀kan náà ìjọsìn rẹ̀ ogun rege lẹ́ẹ̀kan náà ìhùwàsí rẹ̀ ogun rege tọ́kàn bá pẹ̀yọ́ ń bẹ̀ èké ni ìkéni ló fi jáde pé àwọn àfa alọ́pọ̀lọpọ̀ gbà tọ́ba mú tẹ́rìjàmọ̀ wọn nísìnyí ó súnmọ́ ká sọ nǹkan ọ̀kan náà àwọn sọ ẹ̀rí tí wọ́n bá sọ yìí pé ẹnìyẹn wọn kọ́kọ́ yanjú lọ́tọ̀ pé ọ̀rọ̀ ìmánì rẹ̀ tí wọ́n bá yanjú ẹ̀sẹ̀ wọn yanjú pé bóun ní ṣe máa ń ṣèjọsìn tọ́ba ya ẹgbẹ́ tí wọ́n máa sọ pé wárọ̀ kí ní jẹ́ ṣé kìí ṣe wà wọ́n lè wọ́n ní oní zúdù wọ́n wọ́n lè ní sàwádò ọ̀hún wọ́n gbogbo àwọn afáwa tí wọ́n bá lọ wá dáadáa mi wọ́n ti máa ròyìn wọn nìyẹn ẹ wọ́n ṣe fún tí wọ́n dára lọ́dọ̀ àwọn ẹlẹgbẹ́ ẹlòmíín fẹ́ẹ́ lè máa ṣe pè fún wọn. sheikh alibana rahimahullah àkídà àwọn ọgbọ́n rege. ìbádà náà àwọn náà lè fi nẹ́fìlà òru ṣeré. wọn ò kórí pé a lọ a máa kórí ilé ọlọ́run ẹ̀mí ọgbọ̀n ni wọ́n ń pè fún wa. bẹ́ẹ̀ náà ti ní gbogbo àwọn afá àtọ́sájú tí wọ́n máa lọ tí wọ́n máa bọ̀ wọ́n múra àwọn ìfẹ́ pàjẹ́ wọ́n dárin rẹ̀ rìn kì í sọ̀rọ̀ pé ẹjẹ́ ǹjẹ́ pọ̀ mọ́ hajj ẹlòmíì lọ́ba gbọ́ pé nígbà tí a lè rò pé eléyìí kì í so ń súnà kẹ̀kẹ́ tó dán ọ tọ́ba gbọ́ ẹlòmíì lọ́ọ́ lọ́ọ́ múra ó lè máa ní ẹ̀ àmàrí nǹkan tó tiẹ̀ rí fowó sí mọ́ la hawla wala quwwata illa billah ẹ̀ ń tọ́ lọ́ọ́ sí ìjọsìn ní orí fowó sí mọ́ àbí wọ́n gan lóò rí mu tó fẹ̀nu rẹ̀ sọmọ́ lòfi ń sọ̀tọ̀ kú sọ wọ́n hehehe ní lásìkò yìí ah five hundred thousand ah àyìn ẹ̀ máa ń bà ní owó ọ̀tẹ̀ ẹ̀rí mu tí ó fowó sí mọ́ láàhàwùlàwùlà fún ọ̀tá yẹn. ní ọmọrọ àbí hajj tí ẹgbàá wá fìdí ẹ̀ múlẹ̀ yìí pé níyẹn bá ṣe báyìí sẹ́yìn ó tó sìn kíyẹn kọ́kọ́ sinmi ń pẹ̀ náà lèmi fi máa ń sọ pé ìgbà táwa lọ́njọ́ kìíní àní ajínú gbogbo pípọ̀ nù nǹkan táwa tọrọ lọ́hùn alihamudulilayi gbogbo ẹ̀ là ń rí ọ̀pọ̀ ẹ̀ ló ti fẹ́ẹ́ ṣe gbogbo atọrọ yìí tọ́jẹ́ táyé à ń rí àwọn àlámọ̀rí odidi kọ̀ọ̀kan bẹ́ẹ̀ dáhùn fi ń sùn bóyá tọ̀ wá fò ní bóyá kíní kankan ní sí ìjọ. ṣe pé pípọ̀ rẹ̀ yẹn kẹ́ tó lọ́wọ́ á ní kò ní gbowó ṣe mọ́. ọlọ́yìn kó kẹ́ lọ fẹ́ béèrè wọ́n bá débi òní béèrè. alihamudulilayi adúgbẹ́ fọlọ́run àwọn sábàbù ti ní ẹ̀sùn báàlù gbogbo adọ́lọ́run kẹ́ ọlọ́run kó ti rọrùn fún aláàtì lè máa para lé ọlọ́run lọ́dọọdún ọlọ́run kó sì kẹrẹ so nípa bẹ́ẹ̀ hadithi yìí nínú àgbọ̀yé dábàá ń bẹ̀ ni pé àtẹ̀mbé ìtanijí alákàmáàlì kudratillahi alàlhásírì wàlbà ọbẹ̀ sọ pé agbára ọlọ́run ọba pé mo dópin tá a bá kú ó lè gbé wa dìde o tí ó sì kó wa jọ nítorí pé ẹni tó lágbára àti dẹ́yìn awùwàlùmọ́rọ̀ lákọ̀ọ́kọ́ gbà ákìdàrú aláhásírì yìí ó sì lágbára àti kójọ ẹ̀rí tó sì tún fẹ́ mi sí lára. tí ó tún wá fẹ̀mí sí lára nígbà tó lọ́wọ́n ìkẹta nínú àgọ́ dábàá nù hadith yẹn òun náà ni ìkọ́ ara ayé lẹ́kọ̀ọ́ ìkẹ́ àtàdéríjà já umur kí àlámọ̀ díẹ̀ díẹ̀ ni gbogbo ètò gbèsè ayé gan kọ́ bẹ́ẹ̀. àwa láti bá ṣe dìyí ń wa ni ó ti kókó wa. àwọn míì tún ti jà wọn náà lọ bí àwọn bàbá wa ẹlòmíì tá àádọ́rin ọdún ẹlòmíì tọ́gọ́rin ọdún ẹlòmíì tọ́gọ́rin jù bẹ́ẹ̀ lọ ẹ̀rí ẹ̀rí kí gbogbo ọgọ́rin tá a kà yìí sẹ́ẹ̀kan náà lọ́wọ́ yìí gbogbo ẹni tó tó ọgọ́rin ọdún yẹn pátápátá ó ti wà lómi rí kó tó fẹ́ dẹ̀jẹ̀ kó tó di bá ń ṣẹrin wọ́n tó fẹ́ fi ti la wọ́n tó bi ìgbà wọn bi yẹn náà kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà lọ́nà ẹ̀rọ ní dìde láì ọkọra kó ńgbọ yọ padà dìde ìwà ń dàgbà díẹ̀ díẹ̀ la fi kọtún ta kà fún yẹn òun ni mò ń sọ lánàá wọn ń sọ pé àwọn ọ̀tá kan àwọn ọ̀kan tí jọ ń bára wọn sọ̀tà lè máa sọ pé a ah, ọlọ́run ti mọ́ta àwọn ọlọ́run ní tò síbi tí ilé ẹ̀sùn wájú ni tọ́wọ́ ìpè sísẹ̀ ntẹ̀lé wọn tó ìpè tí lágbájá bá ti lọ tẹ́ o tàmẹ̀dùn lọ́kàn o ìró láyé yẹn ti dínkù onídìí kéèyàn máa yọ iná lọ́kẹ́ sọ pé tàmọ́ náírà ìjà lòun a ní àmú táwa ẹ̀ẹ́nì àmú fọtílíkàsẹ̀ bí èèlò lẹ́sọ̀fì àbẹ̀ àwòhádì ẹ̀yìn òhórin rárá ni. wọ́n ní àwọn èèyàn kẹ́ wọ́n sì ń ní tẹ̀mẹ́ bẹ́ẹ̀ ń wò wọ́n lẹ́nu pé kí n ẹ̀kú báyìí tí bá kú gan.

àbájáfíàkú kan pè mí gbà kan ni wọn sọ fún mi yí pé ẹ ọsàn ara àwọn kan tó ti kú mo nígbà yẹn wọn mo ní mo wà yìí mi mo ti dàgbà jù náà mo bá mi báyìí àwọn tó wà yìí mo wá kú n tó kú máa padà sí gbogbo tá n bá lọ yìí lágbájá kú náà ni mo nígbà yẹn ní wọ́n máa sọ̀rọ̀ ọkú létí mi. so nípa bẹ́ẹ̀ ẹ rí i pé díẹ̀ díẹ̀ ni hadithi ń sọ pé díẹ̀ díẹ̀ ni àlámọ̀rí sísẹ̀ntẹ̀lé sísẹ̀ntẹ̀lé èyí ò sì gbọ́dọ̀ kánjú. torí bọ́lọ́wọ́n ọba ṣe dá wa náà débi tá a dé díẹ̀ díẹ̀ ni tàbí tó bá ti tó yìí. àti bọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala lágbára rẹ̀ tó ní lórí ẹ̀dá rẹ̀ daf'atan yatadarraju fil khalq ọlọ́run lágbára àti dáwalẹ̀ kan náà ẹni tó fẹ́ kọjọ́ ọmọ ogó ọgọ́rùn-ún ọdún kó sì dá lódìdí lọ́gọ́rùn-ún ọdún bẹ́yẹn rẹ̀ ṣùgbọ́n lọ́hùn ò ṣe bẹ́ẹ̀ ó tún dẹ̀dà wa ní díẹ̀ láti omi ọ̀dẹ̀jẹ̀ látẹ̀jẹ̀ ọdí bá sẹ́rin láti bá sẹ́rin wọ́n fẹ̀mí sí la egungun wọ̀ ọ̀kọ́ torí wọ́n fẹ̀mí sí la wọ́n bí sáyé òrìn gbà wọ́n bí wọ́n dàgbà tó fi wá tó yẹ ọdún gbogbo yẹn. eléyàn náà tún jẹ́ kọ́tà náà gbọ́dọ̀ máa lò wọ́n ní báàbò husnul khulqi ìdá fáfòfò ojú ọ̀nà tó fẹ́ sọ nípa ìwà dáadáa káwọn yẹn bá ṣe kí ni o tí wọ́n bá tún gbàgbọ́ yé náà. حدثنا علي بن عبد الله قال حدثنا الفضيل بن سليمان النميري عن صالح بن خوات بن صالح بن خوات بن جبير عن محمد بن يحيى بن حبان عن ابي صالح عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يدرك بحسن خلقه درجة القائم بالليل طب حديث إلي هنا تفعل صنفوا عن فاقي كامي ومسني و أقول أنا أوجه كلامي على الإخوة الأعزة asalafiyin torí yankosuna al-akhlaq torí dábàá parọ́ lókun alhamdulilah akida yẹn ti ń yẹ lomi díẹ̀ díẹ̀ nsì alhamdulilah àtẹlẹ́yìn tó ń ṣe ìjọsìn wẹ́rẹ́wẹ́rẹ́ nù wa alhamdulilah ṣùgbọ́n kún in wa wàláyé kìí ṣe wà ni ká máa ká máa àwọn yóò pé yàwó rẹ náà ní bá wíyà àbọ̀ gbádùn ṣe wà sálàfì ṣé ìfẹ́ lómi ọ̀ àtọ̀ yìí pé ó sì tó dì bẹ́ẹ̀ kì í sọ bẹ́ẹ̀ sí mi o wọ́n ní báwọn ṣe máa ń sọ̀rọ̀ àbí àìníbọ̀wọ̀ àgbà yàtọ̀ síkúnlẹ̀ tí ìbá sí ohun tó bá fẹ́ jẹ́ tẹ̀sí kì í sì pé yóò wojú wọn gan ìyẹn ó sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé kíní yìí ni ó du olórí ọ̀ orí nǹkan tó yé mi ni nǹkan míì tẹ́ bá béèrè ń dáhùn rẹ̀. hadith yìí tún fẹ́ sàlàyé fún wa nípa ìwà rere wọ́n ní ali ibn abdullah hadathana wọ́n ní al-Fudayl ibn suleiman an-numairi yẹn náà sọ fún ayípọ̀rọ̀ ìwà látọ̀dọ̀ sọ́ọ̀lì ibn hawadi bin sọ́ọ̀lì ibn hawadi ibn jurail yẹn náà sọ fún ayípọ̀rọ̀ ìwà látọ̀dọ̀ muhammad ibn yahya ibn hibban ọlọ́run yẹn wà látọ̀dọ̀ àbí àbí sọ́ọ̀lì yìí wá tó lọ́wọ́ látọ̀dọ̀ àbí ìwé ọ̀dì ọlọ́wọ́ tààlà ní olùjíjẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé inna rajula dáadáa ju ọmọnìyàn la yudriku bi husni khulqihi ó dẹ̀ sì máa lépa bá pẹ̀lú ìwà rẹ̀ tó da yóò sì lépa bá darajatal qaimi bil layli ó dẹ̀ máa gba àkókò sẹ́nẹ́fílà lórí pé wà rẹ̀ dà sọlọ́n tó wá ní kọ́ rẹ̀ nìyẹn lọ́rùn láti sẹ́nẹ́fílà ńkọ́ ẹnìkan ní sọsọlá ń sọ ń kọ afáwà abdullahi bin umar ń sọ fún hafsa radiyallahu anhuma wọn ni ah, abdullahi ẹni rẹ ni tọ́ba ṣe pé máa ń dìde kírun lóru olè pé tíyẹn bá níwà tó dáa ẹni yẹn kọ́kọ́ ti dépò pé wọ́n sọ pé ń ṣe nẹ́fìlà lóru tọ́lọ̀ bá tún wá lè ṣe tíyẹn bá tún lè gbìyànjú àti ṣe nẹ́fìlà lóru ah! àti ẹ̀mọ́ yìí dáhùn mọ́ nìyí dáadáa yẹn ti wá di kíni ẹ̀ o ti di púpọ̀ nítorí pé àwọn nǹkan yẹn ní ò máa rí iye gbogbo àwa tá a lé bí irin yẹn náà ìjọsìn ọ̀rọ̀ wa lọ́rùn náà ni àdé kọ̀kọ̀ wa lọ́mọ kọ̀kọ́ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́run sábà máa ń rọ ẹni tó le tẹ́sí bá dùn la nítorí wípé lára ká máa kírun ká máa ṣe nẹ́fílà kéèyàn máa ṣe tìláwà kó máa gbà wẹ̀ tẹ́rìbíyà ọ̀rọ̀ ìyá wa ń máa ń jẹ́ kẹ́mi rọ̀ kì í jẹ́ kéèyàn yẹn hẹ̀ náà pípọ̀ wa ìwọ náà yẹrẹ wò onígun kó nínú máa mọ́nú ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ gba ọmọ máa ń sọ àyè tẹ̀sí wa nulẹ̀ ọkẹ́ wù wá báyà tá a fẹ́ patẹ́gùn ni àyè wà nulẹ̀ o. so nínú ọ̀rọ̀ tá a máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà fún wa ike yìí ṣe pé nítorí wípé ìyẹn bá ti ń ṣe ìdí ààrùn mọ́ni àjọ sálà ọ̀ǹtọ̀ ọ̀hún ó ti wá gba gbogbo bá ti yẹn. sọ kéde gbóńtọ̀ òun ti gba gbogbo máàkì nìyẹn tí wọ́n ní kí ló dé à ah, ah, ó dájú sálámì làwọn ń tẹ̀lé à ah, ọ̀gbọ́. àlùsọ sálámbọ́kẹ̀dì fi lélẹ̀ gan ó kírun títí fá lóru báyìí ìyàwó àyíṣà dẹ̀rì ọjà kí ni mo rí tó ń ṣe yìí ó ní bẹ́ẹ̀ níwọ̀n tọ́lọ́hún ti forí jì ẹ̀ṣẹ̀ tó ti ṣáájú àdéhìí tó ti kẹ́yìn tó tún fẹ́ máa ṣe àlùsọ sálámbọ́kẹ̀dì bẹ́ẹ̀ ni tí ìwà ní dúpẹ́ fọlọ́ ọpẹ́ náà ẹ̀rìngbà tá nẹ́bí wa ṣe ti ń ṣe nẹ́bí láti kú dúró gbọ́ bẹ́ẹ̀ wá bó o ní tiẹ̀ fèésà nẹ́bí tẹ̀sí kankan náà àwọn sàhábà tó fi jẹ́ pé tá a bá gbìyànjú lórí ọ̀rọ̀ ìjọsìn yẹn dáadáa ọlọ́run máa ń lò ó sábà bíi tí máa fi ń jí kẹ́mi yẹn rọ̀ ẹ wo orun gan irun nìkan lá nìkan kákọ́kọ́ mẹ́nu báyẹn lẹ́yìn tawhid irun ẹ rí páyà sọ yìí pé inna salata tanha anil fahsha'i wal munkar bá ń kírun òun gẹ́gẹ́ fún rẹ̀ òun ṣiṣẹ́ lẹ́mìí ajé kí yẹn stọ́ọ̀pù wà bàjẹ́ àti wọn tọ́kẹ̀ kọ́ àní wọn sọ̀rọ̀ ẹnìkan wọn ló lè ní àní sọ̀sọ́ lánàá ẹ̀sìn ní kírun lóru irun tí ń kí yẹn padà kọ̀ fún bẹ́ẹ̀ gbogbo ọdẹ mi náà ẹsẹ mi rẹ lé lórí pé o ti ń gbọ́ ti pẹ́ ṣùgbọ́n tẹ́lómi bá wà kalẹ̀ báyìí èèyàn ọ̀họ́ débi pé òǹkàwò lé sí látijọ́ yìí náà gbogbo ojú yìí náà là ń rí látijọ́ yìí òun náà là tún rí ìwà táwọn yìí kì í mu dáhà náà là ń sọ níwà dáadáa kí sì mú dáná ẹ pé jẹ́mi ọgbà tiẹ̀ wọ́n náà gbà tèmi díẹ̀ kì í sì yẹn là ń sọ. níwà dáadáa ìwà alágbọ̀nlé bí ọrẹ ọsẹ ní yẹn máa fún ní nǹkan tẹ́mi ò ní pa kò sí. ní làwọn yẹn fi sọ pé wọ́n bẹ̀rẹ̀ ládùn àti wọ́n á fún yẹn lówó ó ń kẹ́jú ni nà kò nídìí tọ́lá bí ọlá dùn àti ọ̀sàdúrà fún lọ́tọ̀ pé ọlọ́run gbàdúrà rẹ ń tó béèrè kò nídìí kan sàkó aláàbí kó ti ń gángan fún òsì bẹ́ẹ̀ lọ́hùn fún pé ọlọ́run ó jẹ orí bó ṣe fẹ́ kọ́wá wò fún jọ́kẹ́ yàtọ̀ sílé yẹn kọ́kẹ́ fún ọ ní sàdáká ọ sàdúrà fún ní sàdúrà ìyẹn ni wọ́n náà bí nǹkan bá bẹ́ẹ̀ wọ́n yẹn bá ti ń bẹ̀rù báyìí yẹn ó tọrọ náà ní pé àwọn ò ní táwọn náà tọmọ pé sàdáká lọ kọ́kọ́ ṣáájú àbẹ́ sì kẹ́sì sàdáká lọ ṣáájú mbẹ̀ yẹn ó fi hàn pé àdó odidi ìjọsìn ni sàdáká ní odidi ìjọsìn ni tó nípa bẹ́ẹ̀ níbo la ti lọ òun ni wípé tíwé yẹn bá dáa pẹ̀lú wà tó da yẹn ìyẹn dẹ̀ sì máa dínkù ẹni tí ń sin nẹ́fìlà lóru tọ́lọ̀ bá tó wá ṣe rọrùn fún yẹn bẹ́ẹ̀ bá tó wá lè sin nẹ́fìlà lóru àsọpọ̀ ọ̀rú òtún bọ̀ bẹ̀jẹ́ nìyẹn ẹ̀mí ni ọmọ wa rọ̀ àwọn ìyàwó wa wà fáàfì àà ṣéke ń dàbò kiri àti èyí kí wọ́n fi nǹkan kíkà ìwà wo bí wọ́n ti wà ní tí wọ́n ọgbádùn ìjọsìn ẹlòmíín nínú wa ní ìsọlọ lọmọjọ tẹlòmíín ti ṣe kẹyàmù lẹ́yìn báyìí tí ìbá ṣèjọ tẹlòmíín tí nǹkan kan bá mu àbọ̀fẹ́ travel ó pé kọ́kọ́ òun má dànù lọ́nà yóò ají lórúkọ ni yóò sì náà fi làǹgbà ni pé kọ́kọ́ má fi dànù lọ́nà ṣe ọlọ́run mọ fẹ́ bẹ́ẹ̀ ọmájọ kọ́ dànù tẹlòmíín ò fi ṣe náà fi làtì ẹ̀ nìyẹn dàbò káàtà ní ńlá kan ẹ̀ téèyàn ní nǹkan tí ó béèrè àtìgbà téèyàn ò ní kò tiẹ̀ sígbà téèyàn ò ní tí ó béèrè téèyàn gbìyànjú téèyàn bá ń sin bẹ́ẹ̀ ajé kẹ́mi máa rọ̀ ẹ̀rí hadith mi lábẹ́ báàbù yìí ṣùgbọ́n ká tó lọ bẹ̀ nínú hadith yẹn àgbọ̀yé dábà ń bẹ̀ àlàyé ọlá tó tóbi tí ń bẹ fẹ́ ni tí wàá rẹ̀ bá dà lẹ́ ànà lè mọ̀sọ́lì àfìlàyé tọrẹ ni tí bá ń yẹn nẹ́fìlà lóru tó ń kírun lóru rìjáhìdù nẹ́fṣahu ó ń ja ẹ̀mí rẹ̀ lógun ni fi mukhalafati hadhihi láti lè yapa nǹkan tó jẹ́ nǹkan àtẹ̀míwá rẹ̀ tí ń sorun. bẹ́ẹ̀ náà lóníwà tó da yujahidu nufusan kathiratan. òun náà ń ja ẹ̀mí púpọ̀ lógun ni o máa tabayọ́nù eh, tabaihim torí kò rọrùn. àdámọ́ ẹ̀mí òun ni pé bá ṣe bí sí yẹn kí yẹn ṣe bí sí ṣùgbọ́n tó ń wá pọ̀ sí ń ṣe dáadáa kì í ṣe pé ò rí bí lára àwọn èèyàn bẹ́ẹ̀ tí ó pọ̀ sára ẹ̀ táwọn èèyàn bá ń ṣe bẹ́ẹ̀ sọ̀yà kémi ṣe bẹ́ẹ̀ èmi ti nù nǹkan èmi tí mo fẹ́ pè wọ́n sí yàtọ̀ síta ayé náà ń famara wa lọ́wọ́ yìí ah, ọ̀rọ̀ yẹn ò clear rárá rárá bíi tí ò sọmọ torí gbogbo nǹkan tí wọ́n fàjà tẹ́lómi ò fi kẹ́lómi mọ́ tán bínú ara wọn ọ̀rọ̀ ayé ni o ọ̀sẹ̀ sìn kankan mẹ́ o tàbá sì tu wọn tó ń tọ́ àwọn ènìyàn máa máa jẹ bí o. wọn jẹ̀bi ń dòótọ́ wọ́n sẹ́ o àfi wọn ọ̀fẹ́ o kí yẹn wá ara ń pa a ọ̀sà wọn fẹ̀mí fò ogun ni ẹ̀rí àdámọ̀ àwọn èèyàn ọjọ́ pàṣípàwà yà fi daraja nítorí ohun tó wá ṣe yẹn ní ipò fi ṣe déédéé ابدا هذا خالص هذا ọ̀sánlẹ̀ ìwò díẹ̀ rẹ̀ wọ́n jẹ́ ìgbà ni wọ́n. tọ́ bí ìyẹn ṣe rí nìyẹn hadith mi lábẹ́ báàbù yẹn òun náà ni hadith hajjaj bun minhal. حدثنا حجاج بن منهال منهال قال حدثنا حماد بن سلمه عن محمد بن زياد قال سمعت أبا هريرة يقول سمعت أبا القاسم صلى الله عليه وسلم يقول خيركم إسلاما أحاسنكم أخلاقا إذا فقد حجاج بن منهال حدثنا حجاج بن منهال يبا وصرا òun náà wá sọ بن hamad ibn salama sọ̀rọ̀ محمد بن زياد Muhammad bin Ziyad sọ pé èmi gan dìídì gbọ́ Abu Hurairah radiyallahu ta'ala anhu wa arda yaqul tí ń sọ báyìí pé sami'tu Abal Qasimi mo gbọ́ bàbá Qasim ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá ti ṣe ànẹ́bì yaqul tí ń sọ báyìí pé khayrukum islaman ẹni tó lóore jù ní islamu nínú yín ahasinukum akhlaqa òun lẹni tí wàá rẹ bá dáa jù ìdá fàkùkù wọn bá fún lágbọ̀ọ́yé asagbọ yẹlẹ yẹn fi mọ wà rere àwọn ẹlòmíràn máa pe ìwà wọn máa sọ pé wà dáadáa ni wà kẹkẹ èyí sì ṣe wà nítorí pé kọ̀ lágbọ̀ọ́yé èyí sì wà dáadáa inú ẹnì kúnlẹ̀ wa ṣé títí yẹn wá kúnlẹ̀ fún bọ́yọ́ jẹ́ bàbá ni àbọ́jẹ́ bọ̀dá àbọ́jẹ́ gbọ́n àbọ́jẹ́ ọ̀gá tọ́ńtọ̀ ń sọ pé òun nídìí yẹn kí yẹn wá rìn òun lọ́wọ́ ìyẹn ọ̀dà lóhùn tọ́ńtọ̀ ọkàn lé bẹ́ẹ̀ ni ọkàn lé kódà ó yẹ pẹrẹ rẹ̀ tọ́mẹ́ni tí ò fún yẹn tó yí pé lẹ́ẹ̀kan náà tó ké sí pé lágbára ló ti dáhùn bí ẹ̀mejì kí lẹ́ni ń ṣe ọ́ sáré sí. ẹ̀rí ló fi já ní anúsọ̀sọ́lá ti ṣàlàyé pé nígbà tí wọ́n bá gbàgbọ́ yé aṣágbọ́ yé ní òjè ká ṣe kí ni òun ká mọ̀ wà dáadáa ní òfin ní jẹ́ ká irú nǹkan táwọn èèyàn ń pè ní wà dáadáa pé máa tún mọ̀lẹ́bí ṣe tí yẹn bá béèrè pé kí ni mọ̀lẹ́bí tó ní kan tún ṣe òun ni kí wọ́n pín wò wà tó gún ọdún tí wọ́n bẹ́ẹ̀ sin tí wọ́n á ní àwọn pin ìkẹ́gun tiyín four thousand lọ́kàn yín bẹ́ẹ̀ àgbẹ̀ bẹ́ẹ̀ náà ilẹ̀ lánàbí ni ká máa dàmọ́lẹ́bí pọ̀ ńgbọ́ ṣé wà dáadáa lélẹ̀ yẹn. kì í ṣe pé wọ́n wòye pa àwọn fẹ́ ṣe dáadáa fókun yẹn wọ́n bá láwọn fẹ́ gbẹ́ kànga wọ́n bá nílò èwo ló ṣe ń bẹ̀ ṣé wọ́n sọ pé káwọn àgbẹ̀ kànga ọgbẹ́ káwọn kókó kò sí lẹ́kọ̀ọ́ ya wa tó ti kú kì í ṣe yẹn ni wọ́n á fi lọ ọ̀rọ̀ màálù wọn á òun lẹni tí wàá rẹ bá dáa yìí dá fàkùhù tán bá gbàgbọ́ yé omi ẹ̀ gbàgbọ́ yé léyìn ó mọ kí ni o lóun fi mọ wà tọ́da ẹ̀rí nínú hadithi yìí a máa rí ìtọ́ka wípé sharafali islam ògo islam àbí gíga islam láàyà tí mò ó lè pé illa bil khulqil karim àyàfi pẹ̀lú wàhálà kan lé mọ́ àtàfàkóhe fi dín pẹ̀lú kéèyàn gbàgbọ́ yé nínú ẹ̀sìn kéèyàn gbàgbọ́ yé nínú ẹ̀sìn wàtí báwọn manhajil kitab was sunnah kéèyàn dẹ̀ tẹ̀lé sílábọ̀sì tó wà nù tírà ọlọ́run àti súnà nàbì sallallahu alaihi wa alihi wa sallam. lábẹ́ báàbù tá à ń sọ yìí pé kí wàá wá da kéèyàn bá tọrọ bá ti yé yẹn kéèyàn tún wà rẹ̀ ṣe tọba ti yé ká lò ó ẹ̀rí ohun tí ò yé kọ̀ láti lò tọba ti yé ká ṣe kí ni ọ ká lò ó. Umar ibn Hafs. حدثنا حدثنا أبي أبي قال حدثنا الأعمش قال حدثنا سعد بن عبيد قال ما رأيت أحدا أجل إذا جلس مع القوم ولا أفقه في بيته من زيد بن ثابت ntọ́ba tàbí ní asọ̀npa fáwa zaidu ní ni o káwa yẹ wo pé kí ló wà lára wọn tó fi lé tó báyìí o ẹ̀rí ọ̀kan náà àwọn àfáwa yàní Umar ibn Hafs ó ní ọsọ fún wa ó ní hadathana abi ó ní bàbá mi sọ fún mi ó ní bàbá mi wá sọ wípé hadathana al-A'mash ó ní A'mash sọ fún wa A'mash náà sọ pé Thabit ibn Urayd ìyẹn náà sọ fún wa wípé mi rẹ nìkan kan tó tóbi tó pàtàkì idha jalasa tó bá jókòó pẹ̀lú àwọn ọ̀jọ́ rẹ̀ èèyàn kankan ni wọlé afikahafi baitihi mi ìdẹ̀rẹ́ nìkan tó tún ya onípapánu ọ̀rọ̀ tọ́ba wà lé rẹ̀ min zayidi bin sábì jàfa wa zayidi bin sábì ti lọ ọ̀rọ̀ ni ó tóbi gan ààrẹ nìkan ti ń tẹ̀ tó ṣàlàyé ọ̀rọ̀ ńlá lọ́wọ́ àná ọ̀rọ̀ yẹn ẹgbàdì sì yẹn sí ó ní mi rẹ̀ nìkan kan àjàlá tọgbọngbọn tó pàtàkì ìdá àjàlá sàmú tọ́ba jókòó pẹ̀lú àwọn èèyàn ìyẹn ò rí pé ah ìyẹn pàtàkì lẹ́nu yìí mi tún wá rí ẹnìkan tó ṣe pé afkaha fi baitihi tó yẹ pé ká máa fọ̀rọ̀ panu lọ́dọ̀ ara alẹ́ rẹ̀ fún àfàwọn ọ̀sẹ̀ ẹ̀dínkù sàbí ọ̀yà ara ẹni tí wọ́n máa yanjú rẹ̀ ẹ̀yẹ kan owó ti pọ̀ lókè ọ̀yà náà. Allahu akbar jazakallahu khairan ya aba musayyid anta ma'ana bọ́rọ̀ ti rí gan nìyẹn èèyàn kàǹkà ni o bó ti yẹ kó parí náà nìyẹn tí kò ilé ìlàdí ò níyìn ẹ̀yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ wo bí irú àwọn afáwa mi ń lu wa mi báyìí bẹ́ẹ̀ lómi bá rí wọ́n fẹ́ lé lẹ̀ wọ́n lóko ṣùgbọ́n wọ́n fẹ́ lè máa wọ́n fẹ́ lè máa gbé wọn sórí kíní nílùú mi báyìí àbí láàyè mi kí wọ́n máa pọ́n wọn lé wọ́n ní afáwa zaidu gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé yẹn níta o ìyẹn kàǹkà ni wọn ṣùgbọ́n tí wọ́n bá délé wọ́n rẹ̀ ra wọn lẹ̀ fáwọn ará ilé. sí ìpín tẹ́nì kan dápàdà lọ́wọ́ bá wọn lókè àá sáfà wa ni àwọn náà wọ́n làwọn nì. wọn láì mọ kẹ́kọ̀ọ́ yẹn lára bàbá ṣèkà anajim Suleiman hafidahullah nígbà tá a lọ kí wọ́n lé àwọn ni wọ́n ń sáfù wa wọ́n lọ gbé rẹ̀ sí wa látòkè wọ́n á gbé kalẹ̀ torí agogo ọmọ àti bí ipa ti dé yàrá wa ni tá a bá ti wà mẹ bàtà wa jẹun tẹ mọ wa fẹ gbà bọ wọn ní sọ bá gbà sí ogun kì lọ. ọdí ọlọ́gbọ́n àdìsí àbí o bá gbà tó sì lè gbé gòkè lọ. ìtumọ̀ rẹ̀ ní àwọn ni wọ́n sáfù àwọn tó balẹ̀ máa bọ́ tàbí jẹun ọmọ kéwù sì ni wàá tọ́nà ẹjí. ẹ̀rí ó ní mi rẹ nìkan afáwáyé ahadan ajala èèyàn kan tó ṣe wípé ó tóbi ọgbọ̀ngbọ́n ìdá ajala sàmú àlìkọ́ tọ́ba jókòó táwọn èèyàn níta wọn máa ní àwọn àfáàní ṣe kìnnìkan ọlọ́run dàbíjà náà tá a fa àti ń bẹ̀rù ọlọ́run. wọ́lá afkaha tó sì já pé tó bá délé báyìí kò sẹ́ni tí máa ń fọ̀rọ̀ panu lọ́dọ̀ àwọn aráalé rẹ̀ tó àfa àwọn azẹ́dẹ́gùn sáré. ẹ̀rí sọ́dọ̀ àwọn ni yọ ń ṣàwàdà pẹ̀lú wọn dáadáa wọ́n lé léyìí fẹ́ sọ fún wa nípa ipò tí ń bẹ fún àfa àwọn azẹ́dẹ́gùn sáré pẹ̀lú bó ṣe tún gbàròyìn pẹ̀lú wà tó dáa àfa àwọn azẹ́dẹ́gùn sáré wọ́n máa ń pè wọ́n ní ṣé olùmọ́kànrin yẹn ni pé àgbàlagbà afáńlá láàrin àwọn alálùkùránì ẹ̀rí wọ́n tó wá mọ̀ ń pa fàrà ìdù ìmọ̀ tí sábà máa ń lọ́jú láwọn èèyàn máa ń sá fún ìmọ̀ ogun wọ́n tún wá padà dé mufti mufti adájọ́ ẹ̀sìn wọ́n ń pè bẹ́ẹ̀ o tẹ́sí mọ̀ ròyìn dáa ròyìn wọ̀n yẹn ẹtì kọ́ dáadáa bí gbogbo ẹni tó bá lóun mọ̀ Kùránì kà àfa àwa Zaid fúnù sábì jùlọ gẹ́gẹ́ ẹ ti délé ní àbí ẹ sẹ́ǹkà lẹ́yìn náà ni pé tí ìjọba tún lòun mogun pín tó tún bá dàrú báyìí báàbù ti máa ń le jù bí ìyọba fi kéwú dé bọ́rọ̀ mùnẹ́ sáka báyìí àwọn ọmọ kéwú ti tún ká ń lè kéwú gbogbo ẹ̀ làfa àwọn azáìdù ó ṣe kéne o lọ́ọ́ máa mọ̀ọ́sẹ̀ mọ́ bẹ́ẹ̀ tó di bẹ́ẹ̀ bófìlì mọ̀dínà adájọ́ ìlú mọ̀dínà ni wọ́n àbú sẹ́yìn bàbá sẹ́yìn dùn ni wọ́n abu kharija al-khazraji àwọn ni wọn tún sáni sọ sọlá tí kò àwọn bá sọ kalẹ̀ báyìí àwọn wọn ṣe kí ni o àwọn ni wọn hẹn wọn nínú ẹni tó gbẹrì irú ni wọn ṣe pé ẹ̀rí ẹ̀sìn ń bẹ lọ́pọlọ wọn wọn ni kódà Umar ibn al-Khattab radiyallahu ta'ala tọba fẹ́ lọ yọjú sáwọn alálàájì ni wọn kà àfa àwọn afẹnumọ sábìtì náà pé wọn máa mójútó lé ọkájú rẹ àwọn kan sọ pé táwọn ọba kájú ìyá ní ìyá ọ̀kájú ẹ̀pà wà lé ẹ̀rọ àfàwà yìí níbi tá àfàwà yìí tó yanjú dé tàwálà kẹsìmọ́tà lọ́kọ̀ọ́nà im ìyá ọmọ ìyẹ̀rù mọ́ọ́k ìgbà wọn tójú ogun yẹn dé àwọn ni wọ́n pín ọrọ̀ ogun fáwọn èèyàn ẹ̀rí níbi tá àfàwà yìí tẹ́ fi rí pé èèyàn ńlá ni wọ́n tó tọ́ wọ́n lọ pa bàbá rẹ̀ kọ́bílẹ̀ lè hijra. Huh? nígbà tí ọkọ kò lẹ́sìn ọ̀pá ọ̀rọ̀ bí Zaid yatima ọwọ́ apàdà jáde pé wọ́n a sì lè sọ pé wọ́n pa bàbá àáfà wa qabla al-hijra wọ́n pa bàbá àáfà wa ṣáájú kí hijra tó tó ní ọjọ́ ogun kan tó ń pè ní bọ̀hán sínú àwọn ọ̀sẹ̀lẹ̀ kan tó máa ń ṣẹlẹ̀ kánú sọ̀sálà tó dé ni wọ́n ti pa bàbá ẹ̀ ọ̀rọ̀ bí Zaidan yatima àwọn ajá sí pàmò orúkàn lọ́padà jẹ́ afáwọn Zaid bùnú sáàbìsì ọ̀kẹ́ náà àwọn tó lọ́pọ̀ lọ́dún torí wọn pè ó ṣe jẹ́rọ fẹ́ lánàá sọ̀sọ́lá wọn nígbà tá nẹ́bí ṣe jẹ́rọ zaidu gba islam ó wà ní ọmọ ọdún mọ́kànlá ńgbà ìyẹn zaidu bin sabit ìgbà tá nẹ́bí ṣe jẹ́rọ zaidu gba islam ó wà ní ọmọ ọdún mọ́kànlá ńgbà yìí ansọ̀sọ́lá wa fa aláṣẹ pé kọ́lọ̀ kọ́ bóòlù àwọn yahudi ṣe máa ń kọ̀ nǹkan ẹ̀wọ̀n pa sọ́kún ọlọ́pọ̀lọ́ gan kófìlè máa bóun ka ìwé wọn lẹ́tà àwọn tí wọ́n bá sẹ́ǹtì anabi sallallahu alaihi wasallam ó ní sa inni la amanuhum ìfọkànbalẹ̀ pé wọn ò ní jàǹbá wa pẹ̀lú ìjọba ẹ̀sìn tá a dálẹ̀ táwọn ọ̀tẹ́ ìsìn náà lájọba ṣe àbí bá àwọn ìjọba táwọn ará ń ṣe lọ́dọ̀ wa bíbá yìí náà sọ pé dàrú dàpọ̀ ní bẹ́ńbẹ́ ìgbà ni àwọn sọ̀tọ́lá ń dájọba ẹ̀sìn lẹ́gbẹ́ ẹ máa gbé lu yín dòótọ́ yẹ̀wù tí wọ́n sì bẹ́ńbẹ́ àwọn sọ̀tọ́lá ní mi ìfọkànbalẹ̀ ṣé dùn lọ́ọ́ kéde wọn tí wọ́n bá fẹ́ yí ipò ó lè sọ pé ohun tí wọ́n ń wí ní ànẹ́bí o ẹ̀mí ìdáwọn lóhùn o wọn látọ̀dọ̀ afáwa kárìjà látọ̀dọ̀ bàbá rẹ̀ wọn ni ata abi anabi mọ̀kìdámọ́tà alimadina wọn ni wọn ní bàbá òun lọ bá ní sọ̀sálà nígbà tá anabi dé madina wọn á sọ pé ya Rasulullah eléyìí ni ọmọ kan mi ń bá ní nàìjíríà ó ti ka ohun tí wọ́n sọ kalẹ̀ fún ọ sábà aṣára sóra sóra tó ti mọ̀ gan báyìí seventeen ní mẹ́tàlá ó ní mo wá ká àfojúsí ọlọ́run sallallahu alaihi wasallam ọwọ́ awo ànẹ́bì púpọ̀ jù àwọn sọ̀sọ́lá wa ni ya Zaid ìrẹ́ Zaid ta'allamu li kitaba yahud lọ́wọ́ bá ń kọ́ bò làwọn yahudi ṣe máa ń kọ́ nǹkan fa inni wàláhì mọ́ àmọ́nuhùn aláàkìtàbí ìmí ọ̀fọ́ kan balẹ̀ lé wọn lórí aláàkìtàbí nípa nǹkan tí a máa jọ ọkọ̀ síra wa tí wọn ò ní máa ṣèrú ńbẹ̀ wọ́n ní wọ́n á lọ kọ́ wọ́n nígbà tá a fi rí lájì ọ̀hún bẹ́ẹ̀ lè máa lò ju ìlàjì oṣù lọ fifteen days hata azakitu mọ gbọ́ gbogbo èdè nìyé mọ wá ń kọ́ fún anabi sallallahu alaihi wasallam wọ́n bá ti wọ́n bá lọ pé nǹkan báyìí làwọn kọ́ ọyá ṣe é dùwọ́ wọn lóhùn jọ́mẹ̀ẹ́dógún ló lóhùn fi kọ́ afáwọn azẹ́ẹ̀dù wọn olóhùn gẹ́rì ti sọ yìí pé olójijì ọlọ́run sọ yìí pé àtọ́sínú àsìrìyàníyà èdè kan nú èdè náà ní sìrìyàníyà sọ ọmọ ń pọ̀ òun ní àbọ̀ ọmọ ń pa rẹ̀ àbá ni mọ́ ànábì ni tààlẹ́mù ha lọ́kọ́ ó ní mo kọ́ yẹn fún kíni o jọ mẹ́tàdínlógún ẹ̀ seventeen days gbogbo àwọn kíni ẹ̀gbà wáyé lálàáfíà ó rí pàfáwà yìí nípò pọ̀ nínú ìgbà wa mi olùjíjẹ ọlọ́run pa mí láti pé kí n lọ kọ́ bọ́ọ̀lù àwọn yẹ̀wò dídí máa ń kọ́ nǹkan nítorí mi ọ̀fọ̀ kàn balẹ̀ fún ọ̀ní jàǹbá ó ní lójújọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ tí mo fi mọ̀ ẹ̀rí ó nígbà wọn wá kọ ìdá kátàbà ìlà yahud kàtàbùtù ilé ìhìb káyọ̀ sọ̀sọ́lá máa fẹ́ kọ̀ nǹkan fáwọn yahudi òun ló máa kọ́ táwọn yahudi bá sẹ́ǹdì nǹkan tí wọ́n kọ́ sàn nẹ́bí òun lọ́wọ́ kà fà nẹ́bí. wọ́n ní ẹ wá rí àfáwà zaidu dawi anikatibul wah tí kurani bá sọ kalẹ̀ báyìí ọwọ́ àna ẹni tí ń kà abẹ́ tí ọkọ wọn ní anisọsálá ló dìídì pé fún àlámọ̀rí wọn ní zaidu sọ wọn ọlọ́run tí bá sọ kalẹ̀ fún bá a sa ìlàyà yọ̀ọ̀rìn ẹni síbi kí ẹ bá ń pe zaidu wá wọ́n hu ń wà kọ́. imam bukhari rahimahullah àwọn náà gbẹgbẹ alátọdọ alibara abunu azib olùsí Ọlọ́run sọ fún mi yìí pé ẹ bá ń pe zaidu wá kọ máa mú alikasu wá kíní èjìká pápára fún mi àti tàdá ọkàn ìpanu sọsálà ọkàn ló dìídì gbèsè yẹn fún ẹ rí wọn ní ọwọ́ aṣọ báyìí pé kọ láàyè stewil qa'iduna minal mu'minina wal mujahiduna fi sabilillah ẹ mọ̀ pé àyà ni. Ibi àwọn tó jókòó ní àwọn onígbàgbọ́ òdodo tó lọ jagun àtàwọn tó jagun wọn rí bákan náà. Wọ́n là nẹ́bí sọ pé kọ́kọ́. Wọ́n là nẹ́bí sallallahu alaihi wasallam. Ó sì ti fi Ummu Ibnu Ummi Maktum. Ó fi ṣe khalifa rí lórí àyà yìí ìpè àwọn ẹni tó ṣe wípé ọ̀lẹ ni wọ́n lóòótọ́ ipò wọn ò rí bákan náà lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú ohun tá a kà yìí. ọwọ́ á mú abdullahi ibn ummi maktum òun lọ́ padà fi ṣe khalifa kánú sàlámà fẹ́ lọ jagun wípé ìwọ máa mójútó lé afọ́jú dẹ̀ ni wọ́n wá nílò òjíṣẹ́ ọlọ́run á nẹ̀ dọ́rí ìrìn nẹ́fà báyà yẹn ti sọ̀kalẹ̀ nìyẹn ìpìlẹ̀ àyẹ̀sẹ̀wìl kọrin dúnà ẹ́ minal mu'minina ghayru ulid darari lótìtọ́ lódodo àwọn ẹni tó jókòó náà àwọn onígbàgbọ́ òdodo tán lọ sógun àtàwọn tó lọ sógun wọ̀nyí bákan náà ọlọ́run wá padà tún sọ áyà kalẹ̀ yìí pé àwọn tó jókòó náà àwọn onígbàgbọ́ òdodo wọn ò rí bákan náà tòótọ́ yàtọ̀ sí àwọn ẹni tí nira bá bíi àfàwọ̀ Abdullahi ibn Ummi Maktum àìrí náà òjò wọn lè lọ àbí afọ́jú ṣé ọmọ tí ó fi lọ bọ́ sáàrin àwọn kèfèrí ààrẹ ti gẹ́ẹ̀dì nígbà tí ò rí nǹkan kan tọ wọn ni afáwa ni nípa bó ni Abubakar Siddiq radiyallahu ta'ala bó ti kó Al-Qur'an jọ sábà fẹ́ tún wo bó ni ìmọ̀ afáwa sẹ́dúgbò rún sábì nǹkan tó tún gbọ̀ngbọ̀n ni ẹja tún mú ọ̀rọ̀ díẹ̀ wá. wọn nígbà tó ti tẹ ọlọ́wọ́n bá jáde láyé sallallahu alayhi àwọn kòtò báwo lè àwọn tí wọ́n tí wọ́n dùn láhùn tí nínú àwọn ansọ wọn bẹ̀rẹ̀ sí ní sọ wọ́n ń sọ̀rọ̀ oríṣiríṣi wọn wá ní àárọ̀kùnrin kan láàrin wa a kan láàrin yín kí ọjà aláṣẹ ni wọn là fáwọn azẹ́dù ni wọ́n ti dé njọ́ yẹn wọn sọ báyìí pé inna rasulallah sallallahu alayhi wa sallam kana min almuhajirin tẹ́ra nẹ́bí inú àwọn muhajirin náà lọ́wọ́ à ń sọ̀rù la wa wa innamal imam ẹni tí ọba máa já láfẹ́ yóò máa wá nínú àwọn muhajirun wa nahnu ansaruhu àwọn aláàmàrin wọn sí wọn làwọn fàkìrì sídìkì wa sọ pé jazakumullahu khairan ya ma'shara al-ansar ọlọ́wọ́n sàn ilẹ̀ sàn rí ẹ̀rí tàbá fẹ́ wo kí ni ìmọ̀ afáwa zayd ibn harisa abẹ́ ibn sabit wọ́n ní abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní laqad alima al-mahfuzuna min ashabi muhammad wọ́n ní àwọn ẹni tí a mọ̀ nínú àwọn sàábí ń ṣe ọlọ́run wọ́n mọ̀ pé zaidu ibn sabit min ar-rasikhina fil ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ pé ọmọ eh, ya'lamu ta'wilahu illallah warrasikhuna fil ilm ó ní àwọn ẹni tí aha ikọ̀ wọn sórí tá a mọ̀ wọn náà wọn sábẹ́ wọ́n mọ̀ pé àfa àwọn azẹ́ẹ̀dì bùnú sábẹ́ ti mìíràn rasikhuna fil ilm àwọn tó ṣe pé wọ́n tún lè yẹ̀nẹ̀nẹ́ kí ni ìtumọ̀ al-Qur'an ẹ̀rí pa sọ pé kọ̀sẹ́ni tó lè mọ àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ al-Qur'an ọlọ́run náà àtúnfi àwọn ẹni tó jilẹ̀ nínú kíni o nínú mọ̀ nínú àwọn tó wá jilẹ̀ nínú mọ̀ àwọn sàbí ní àfàwọn fẹ́ tó wà mẹ́fọ̀nù sàbí Abdullahi ibn Abbas ní tún sọ yẹn tọ́jú haburu hadil umma kánẹ́bí ti sàdúrà fún yí pé Allahumma faqihu fi din wa allimhu ta'wil òun kẹ́ ló tún sọ̀rọ̀ yìí o ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n tún gbèdì fún àfàwọn fẹ́ tó mẹ́fọ̀nù sàbí nípa àwọn sàbí gan táwọn mọ̀ dáadáa wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn tó jilẹ̀ nínú mọ̀ Zaid ibn Thabit àbí uh, sálẹmọ wọn lọdọlá ibùnà uh, abásin wọn ló dìde lọ bá sẹdùn ibùnà sábẹ tí ń jọ kan ọwọ abá fa ọba fa nǹkan ẹ̀gún rẹ̀ ọ̀kọ́ọ̀là ẹgbẹ́ mi ò ti wí pé Abdullahi ibn Abbas ó dìde lọ bá Zaid ibn Sabit ọwọ́ bá fa okùn nǹkan ẹ̀gún rẹ̀ sẹ́yìn gbọ́ mi dáadáa bẹ́ẹ̀

ó tó wí gan ọyẹ kó ti sáré gbà kí ẹsẹ fóun ni gbé e fún ọ àwọn àfa afá ńlá gbogbo àwọn o ẹ wọn ni Abdullahi ibn Abbas ó dìde lọ bá sẹ́ni ibn Sabit ọwọ́ àbá fa wà ha ha ọ ọ rẹ ọmọ ara rẹ ẹ ẹ ẹ ìwọ ọmọ ni ọ̀nà fa. ọ̀n bá mi fà nkẹ́ ẹ̀gún mi òun fokun rẹ̀. àfààní inna hakada naf'alu bi ulama'ina wa kubara'ina. sọdiri kọ yọ nísìnyí pé mọ́nájú sálàfọ̀ sọ pé kọ́ máa gbé lókè sàgbàlagbà. ọ̀hárí ìyá aléyìn ti ń gbé ẹ̀fọ́ bọ́ ọ̀hálé lọ gbé ẹ̀fọ́ lọ́wọ́ ẹ̀ àbí ń gbàgbọ́n bọ̀ rú tọ́ba kẹ rúrù. ńbẹ̀ làwọn èèyàn ti mọ̀ pápánlé ń bẹ nínú ẹ̀sìn wa yìí àìní èèyàn ni ó dùgbà lọ́wọ́ rẹ̀ yóò di mùdọ́fù amùdọ́fù léyìí ọ̀rọ̀ eléyìí òun ni kọ́ ha omi ni wọ́n máa ń lọ ha káàkiri díẹ̀ ọ̀ àrò eléyìí torí ọ̀rọ̀ bó ti yé ìwọ̀n tí wọ́n lọ àfa wa sọ àfa wa sọ lẹ́yìn náà báàsì tó ti pa nẹ́bí tó ti bẹ lọ́hùn fún ọ pé kíta òsèré òye wọn wọn gbàgbọ́ yẹ ẹtún wàrà tí wọ́n lọ dánwò yìí ẹ mọ̀ pé ni wọ́n bá fa kíní okùn kí wọ́n gùn kò sí bó ti lè ga tó kíní ní ọ̀gá jùlọ yóò máa kẹ́ sí lórí báyìí yóò máa já sí lórí kíní yóò tún máa fi kun mú lára báyìí afáwa abdullahi ibn abbas wọn ni iná hákàdà ọ̀rọ̀ mọ̀lẹ́bí ànẹ́bí kì í tọ́ wà lẹ́yìn iná dádájọ́ àwa hákàdà naf'alu bi ulama'ina wa kubara'ina. báyìí wọ́n ti ní káwa máa ṣe fáwọn tó bá jẹ́ àfáà àtàwọn tó bá jù wá lọ. ṣé fàkànlé wà nú tẹ̀rípa ti kéwú débẹ̀ lónìí gbogbo wa tọ́tọ́ ẹ̀ wúwà àkànlé sáwọn aráalé yín ya change ẹ̀ tó bá ti délé o wọn bá nìyẹn di ebẹ kó yí ipò dáadáa kí wọn máa múro rẹ bá wa dáadáa ìgbà àfa máa ti ń yí padà eléyìí ta wí ó rìn lẹ ní ọ ní ìsọpá àfa kẹ́ ń wá wa wí o ìsinẹ́dù ẹ̀ ó da gẹ́gẹ́ bá àwọn àfa ti fi dilẹ̀ wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ tọ́ba lọ wọnú ẹ̀ al-Mustadrak hakim wọ́n máa bá ń bẹ̀ ọ̀kọ́dà wọn ní Hakim sọ pé sahih Imam Zahabi dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ aliyu ta'idu li mutafa wilon sẹgbọn afa tún kẹmọ sáàrin ìgbà li mutafa wilon àwọn aláìlójútì aláìlábòkúndì aláìlèkó lójú tí wọn lè gbá wá sí alárùmù zina alìsìlámìyà pẹ̀lú ohun tó jẹ́ àrísàmì islam wa yìí sáàrírú eléyìí mú mbọ̀lẹ̀ yìí wọ́n ti gbé irú wàyí téèyàn gbé sáàrin àdúgbò àbí láàrin mọ̀lẹ́bí tí wọ́n ní máa ní ah ọ̀dà irú sórí tọ́ bá fa sòkòtò ké irú tàwọn àfa alágbájá yẹn irú sòkòtò wọn ni wọ́n máa fa sókè. àfàwọn àmọ̀sọ̀rọ̀ wọn ni ashabul fatwa àwọn tí wọ́n máa ń mú dájọ́ ẹ̀sìn wá nínú àwọn sàábí ń ṣe ọlọ́run Umaru ń bẹ́ńbẹ́ Ali ibn Abi Talib ń bẹ́ńbẹ́ Abdullahi ibn Mas'ud ń bẹ́ńbẹ́ ẹni tó tún wà ń bẹ́ẹ̀ ni àfàwọn Zaid ibn Thabit lẹ́yìn náà ni Ubay àti Abu Musa al-Ash'ari àtúwọ́n afẹ́ yanjú alámọ̀rí kan báyìí. مسروق ولا على تدا مسروق ولا على تدا عبد الله بن مسعود وأن أنه كان يقول في أخوات لأب وأم وإخوة وأخوات لأب للأخوات لأب والأم الثلثان فما بقي فللذكر àbí falidukor duna inas afẹ́tún wí ọ̀rọ̀ ogun tá a sọ fún afa àmọ́bí afẹ́yẹ̀wò díẹ̀ afa àmọ̀tòrókù nínú ọmọ kí òyàwó àyìnjá ni wọn lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ abdullahi bin mas'udin radiyallahu ta'ala anhu wọn ní abdullahi bin mas'udin máa ń sọ wípé akhwatule abi ọ̀tule abi àbí ọ̀tule ummi àbí ikhwa àbí akhwatule abi òun á lé táwọn bá fẹ́ pín ogún fún wọn wọn ní bá ṣe pín ni pé lèlè akhwatule abi wàlẹ̀ ummi sùlùsáàlì ọlọ́run méjèèjì máa gbà tó ọlọ́ba sírí àwọn àǹtí tó ti pín àǹtí ni wọ́n bàbá nìkan lọ́pọ̀ àyẹ̀ kọ̀ bọ́yá ní ti máa ní ju ìyàwó kan lọ àtẹ̀yí tó ṣe pín ìyá àti bàbá pààyẹ̀ pàǹtí dẹ̀ ni wọ́n òun wá sọ pé gbogbo wọn yẹn pátá ó ní wọn mú èyí tó bá kù ọ lè dòkó ọ á kó fáwọn ọkùnrin ni donald inez àní fóbìnrin bẹ́ẹ̀ ah wọ́n ní fọkọ́dìmọ̀ mọ̀sọ̀rọ̀kọ̀ ìmẹ̀dínà afáà mọ̀sọ̀rọ̀kọ̀ wa dé lu mọ̀dínà ọwọ́ agbógbó lóhùn zed ti ń sọ ń pa rẹ̀ pé àkórí bẹ́ẹ̀ yẹn o àtàwọn ajá afáà lọ afáà mi ò gbógun lọ́rùn jẹ ẹlòmíì tó ti mọ̀ ń pa rẹ̀ ó ní pípípí láàfáà pín yìí o ọ̀rọ̀ yẹn wá jọ lójú fọkọ́dà lọ́hùn bá àdó àfáàdì àwọn yẹn wá ń sọ fún pé sọ́rọ̀ àdúlá ìbọn mọ̀sọ̀rọ̀ ọwọ́ sọ báyìí pé káàna Zaid yushriku bayna al-baqin Zaid sọ yìí pé àwọn yòókù wọn ó dìjọ pínpín yẹn ni àwọn kan máa ń sọ fún pé ah, sọ̀rọ̀ Abdullahi àbí ọ̀rọ̀ Abdullahi náà tún dìbò ṣe pàtàkì tó ọ̀pá tì ní. wọ́n ní àjọ máa yé wa mẹ́ẹ̀ pé mọ̀sọ́rọ́ kò táwí ọmọ kí ó lọ́jọ́ fún Abdullahi ibùdó sàwọn lọ́jọ́ lọ́wọ́ sára ni òun ti bẹ́ẹ̀ ẹ̀ tún wo kéwù kẹ́tọ́ wọn fẹ́ kọ́ wa mẹ́ẹ̀ lèmi máa ń tẹnumọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà fún gbà tá nẹ́bì ti lọ ọ̀tá àfa kan mọ́ ọ̀rọ̀ bá nìyẹn ti yé mọ́tà àbádànù lọ́hùn bí àálìmì mọ̀áyánì bàdà rọ̀súlì sọlọ́lọ́hùn àlejò ọ̀sọ́lọ́. wọ́n tún kọ́ wa ń kéwù kan bí báyìí wípé afáwa mọ̀sọ̀rọ̀kù túdẹ̀ǹtì abdullahi bọ́lá ọ̀sán òdì ni wọ́n ọlọ́nkọ́ bá di ọ́nùsọ̀ afáwa tòun ti bẹ́ẹ̀ wọn ò jíjẹ ẹlẹ́yàmẹ̀yà fàáfà wọn. ọ̀rọ̀ yẹn ò clear rárá bí kò ṣe pé ọ̀rọ̀ àáfàá wa Zaid ni wọ́n tẹ̀lé ibi lọ ni wọ́n lọ wọ́n lé lẹ́yìn náà jẹ́ dáhùn ahim lẹ́tọ̀ lábẹ́láì. kí ni ṣe sí àáfàá wa Zaid pẹ̀lú àwọn aráalé rẹ̀ wọ́n ní inna as'ada an-nas bid-da'iya ila Allah ọ̀bìl mùsùlùmí haq hum ahlu ẹni tó yẹ kó soríire jù fẹ́ni tá a bá ń sọ pé olùpèpè sẹ́sìn ni àbí mùsùlùmí òdodo ni ará alẹ́ rẹ̀ ó yẹ kó soríire bẹ́ẹ̀ kó gbádùn pàápàá lọ́kọ̀ òun kó gbádùn pé mùsùlùmí gidi lọ́kọ̀ òun wọn ni bó ṣe wá nù hadith tó lálàáfíà yìí pé ẹni ó lóore jù òun lẹni tó lóore sára alẹ́ rẹ̀ wọn sọ sálá ní èmi gan mọ́ da sára alẹ́ mi jù gẹ́lẹ́ báyìí wọn là fa wàzẹ́ ẹ̀rí wọ́n ní kọ́dọ̀ wọn alátọ́dọ̀ sábìtì àdìsí ta kàtà fi lọ ọbẹ̀ nígbà tí kàtà báyà kí n ra bótírà ni wọ́n ní zed bunu sábìtì mi ní afkahi nẹ́ẹ̀sì fi àlè bàbá àti pàtàkì tí wọ́n kàǹkà tó yẹn wọ́n sì máa ń fọ̀rọ̀ panu pẹ̀lú àwọn ẹni tí wọ́n jẹ́ aráalé wọn sọ àdùn ní ibẹ̀ yẹn inṣàlá àdùn máa tẹ̀síwájú nígbà tó bá tó di ní ẹ̀yìn ọ̀sẹ̀ tí ń bọ̀ nítorí pọ́sẹ̀ tí ń bọ̀ tafsiri ní ayẹka ṣe lọ́sẹ̀ tó ń bọ̀ insha Allah. ọmọ ajẹ́ mẹ́ta ń pa ọ́ lọ. الثالثة الرابعة Maaleykum salaam. Níbi ọ̀rọ̀

ó lẹ lómi ìdọ́gba wá lé kí ó báyìí yóò ké dáadé yóò ké sanẹ́wì bẹ́ẹ̀ bá ti pè é tàbí ọ̀yá wá sọ́lá bá yọ̀ máa gbọ̀n ẹlòmíì lọ sùkú kò lè ṣèbó ẹ bá ní wá ṣèbó báyìí yọ̀ máa gbọ̀n ẹjá pè ní aya ọlọ́run kan fi sábẹ̀ bíi karama. Thank you ìmọ̀ọ́mù ọ̀mùtí òkì ni àbẹ́ ti gbọ́ mi ìmọ̀ọ́mù pò òkì òun ní kíni ọ òun lọ mùtí ìmọ̀ọ́mù tó ti ya kíni ọ ọ ya pò òkì òun ní kíni ọ òun lọ mùtí á tíyẹn bá rẹ lómi tó wọn ò ní máa mùtí tíyẹn lọ kírun lẹ́yìn rẹ̀ mọ́tí ọba ti rẹ́ lómii tó ti fóun náà ló ti mọ kí ó gbogbo agbègbè tẹ wá yẹn tó òun àti físíkù ẹ̀ kí wọ́n jọ máa wà irun tìyẹn ti gúrégé wallahu a'lam. sọ̀rọ̀ arínú àwọn sàhábà dáadáa tó yẹ pé wọ́n kírun lẹ́yìn àwọn ẹni tó rí bẹ́ẹ̀ àwọn yẹn dẹ̀ ti pàtàkì jù wá lọ kódà ẹni tó le jù wọ́n lọ bí irú Hajjaj ibn Yusuf tó ṣe yí pé àtàkọ́ ẹ̀kọ́ pa ségè káwọn mùsùlùmí lára fún àdáyé arínú àwọn.

ọ̀sáàzì tẹ bá ní tàn lẹ́kọ̀ọ́ ẹ máa ṣe ìṣàrọ̀ títàn lẹ́kọ̀ọ́ bá ti wà ọ́ ẹni kọ̀ọ̀bá jẹ́ ìdáhùn títàn lẹ́kọ̀ọ́ bá ti wà ẹ ṣe ìṣàrọ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ bá àkà pé àìrọ wọn máa ní sùúrù fún ni wọn máa fi parí irun ẹ irú ẹ máa ń tẹlẹ ní sọlá tó lè kọ́ kì dáadáa nígbà tí wọn náà lò lùmọ̀ láàrin wọn irun wọn ọ̀dẹ̀ tí ìpè lè mọ́mù fi ya so irun lè mọ́mù já òun ọ̀dẹ̀ ti bárùn pé mọ̀ bó ti yé tí irun tí wọ́n bá ti pé wọ́n á retí ẹ̀ ní o tó ti yé tó bá ti wá parí àwa sálámọ̀ wọ́n máa ní sùúrù fún yẹ́sì irú ẹ̀ wà dáadáa nù sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́. ah eléyìí ni ọwọ́ kù sọ́rọ̀ àwọn jàmáà ń gbà yẹn <laughs> ọkùn sọ́rọ̀ àwọn jàmáà ọkùn tọrọ sí wọn ṣùgbọ́n ohun tó wà nínú ìdájọ́ ẹ̀sìn pa rẹ̀ nìyẹn wọ́n ní sùúrù. tọ́ba ti àdì kọ́ fẹ́ dà òdì kọ́ sọ ní yorùbá ibi ẹni sùúrù fún mi ẹ má ti sálámù owó ìwé mi lè mọ́mú yín. àríkù sálámù tó lọ́wọ́ ká. náà. Thank you a ah, ìyẹn ti bẹ̀rẹ̀ ìbínú ìbínú yẹn ti ń lágbára nìyẹn ọ̀dà akọ́mọ báyẹn ìjà kan sọ pé sálámọ̀ ní dáhùn sálámọ̀ ọmọ máa dáhùn ẹ̀ sẹ́wọ̀n pé hadith yẹn sọ pé kò dáa kí àwọn èèyàn méjì kan máa yẹra wọn lódì kó tó jọ mẹ́ta ẹ kéde yìí tẹ̀gbẹ́ yìí kí tọ̀hún tẹ̀gbẹ́ lọ́hùn ẹni ó lóore jù lẹ́ni tó bá kọ́ sálámọ̀ hadith yẹn lèèyàn lò kéèyàn máa ṣe bẹ́ẹ̀ kí ló fà á bẹ́ẹ̀ fi ní sálámọ̀ síra yìí good morning sálámù làdé ń sọ̀rọ̀ ń parẹ́. ah wàláì mùsùkìlà fẹ́ẹ̀rí hadithi jábìrù yẹn onídẹ́nìkan bá rí obìnrin tó fẹ́ fẹ́ tó bá láǹfààní àti wo ohun tó máa fi pè é síbi fífẹ́ yẹn kọ́ lọ wọ́n ní mọ́ ni obìnrin ọ̀rọ̀ yìí kẹ́yìn bá ẹlòmíì má lè fẹ́ lọ́kọ́ nu yín kọ́ máa lọ pé kéèyàn bọ́ gbogbo ara ee ẹ máa fi sùúrù fa ariwo yẹn ti lágbára jù o tó nípa bẹ́ẹ̀ wọ́n ní má àwọn kan sọ pé nẹ́kírásù tá a mẹ̀ ni ké gbogbo ẹ máa fa kìtìyàn o ṣùgbọ́n àwọn afáwa ni ká sọ̀rọ̀ pé èyí tó máa ń borí jù ti máa ń pọ̀ jù. téèyàn máa ń rí lára obìnrin téèyàn lọ pé obìnrin òun ni kéèyàn wojú ẹ̀ téèyàn bá tiẹ̀ tún fẹ́ wò kéèyàn lọ wo ẹsẹ̀ rẹ̀ ẹ̀yàn sọ fún wa pé tí ó ti rin wàá rí níbi iṣan tí ń bẹ lẹ́yìn ẹsẹ̀ yẹn tí sanra wàá rí tí ti yé bẹ́ẹ̀ yẹn ti tó ọdẹ ní orin ti tó bẹ́ẹ̀ obìnrin sóbìnrin obìnrin sóbìnrin ṣùgbọ́n àwọn lè rí ọgbọ́n àrékérekè kan tí wọ́n á tún fi gẹ́ẹ̀tì àṣírí kan ìyẹn lè rẹ́ wọn sí bóyá nígbà tó fẹ́ wẹ̀wù nǹkan kí wọ́n sáré sí àbí nǹkan kan tí ó fi gẹ́ẹ̀tì ẹ̀ pé ah, kíní kan bẹ ní ẹ̀gbẹ́ kíní kan bẹ lára rẹ̀ o tí ọba tẹ ọlọ́run o ọmọ àti pé yẹn ó ti parí gbogbo ẹ̀ ó kó gbogbo ẹ̀ dúdú ọ wọlé tán báyìí mo ti rí pé yẹn bá nǹkan palaba ní ẹ̀gbẹ́ ìhà rẹ̀ tó ìyẹn ọba sọ pé òun ò nídìí ẹ̀ mọ́ ìyẹn léwu kọ́lọ́ǹkó kéèyàn má wo gbogbo ara òfin sílẹ̀ ni o. وسلم نعم أسمع ẹ̀rí ẹ ló ṣe kọ̀bùlé àbíkílẹ̀ ṣé kọ́ ṣe kọ̀bùlé. Ah, èmi ò lérò bẹ́ẹ̀ èmi ò lérò pọ́wọ́ àánú ẹ̀bẹ̀ tí lọ́dọ̀ àwọn mọ̀lẹ́kíyà àwọn gbà kó ti lérò yẹn kọ́ máa fi sùúrù sáré sáré pé mọ̀lẹ́kíyà ní kò bẹ̀ sí jẹ́ tọ́tí yẹn ń sìn ṣùgbọ́n èmi ò rẹ́rìí tí wọ́n lè ọlọ́wọ́ àlà. ó tún un bẹ̀rẹ̀ àìrọ̀ ah, ọjọ́ nìyẹn ọjọ́ nìyẹn irun ọ̀bàjẹ́ rárá téèyàn bá wà mẹ́ẹ̀kẹ́yìn pé wọ́n sá kí èsì jọ yẹn tí wọ́n bá ti wá kí ọlọ́wọ́ forí àìmọ̀kànjì wọn bábá dìgbà míì kí wọ́n bá ti bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀bọ̀ jẹ́ kí wọ́n máa kírun wọn lọ wọ́n pé èèyàn ọ̀sẹ̀ tuntun ló sáré mọ nǹkan tí èèyàn lè fi báàgì ọlọ́wà lọ ṣùgbọ́n wà lọ́dọ̀ àwọn mọ̀lìkíyà bẹ́ẹ̀ pépé ó kéwú sókè níbi tó yẹ kó ké jẹ́jẹ́ lọ́dọ̀ mọ̀lìkíyà àwọn pàpọ̀ ti léwu sí torí bẹ́ẹ̀ wọ́n máa sẹ́bàá di ọ̀rọ̀ bá nìyẹn di lọ́dọ̀ tí wọ́n bẹ́ẹ̀ tí yẹn bá ṣe ìlérò kó bá àrùn jẹ́ ṣùgbọ́n kí ni wọ́n fi báàgì ẹ̀yìn mọ́ ọlọ́wà Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Sallallahu alaihi Ẹ ẹ ṣeun nínú àwọn ìbéèrè dáadáa báyà fẹ́ pọ̀ dáadáa ni wọ́n bẹ ìdá mẹ́rin látàárọ̀ náà eléyìí tó máa dáa yẹn. ẹ̀rí wọ́n ní sí súnà yẹn ṣé bó ṣe yàtọ̀ síra wọn lọ́jọ́ ayé ànábì nìyẹn pé eléyìí wájìbù ni eléyìí súnà. sẹ́rí ó ní sẹ́kẹ̀ táwọn àfa wa sí ni wọ́n fi gẹ̀ẹ́dì. sẹ́rí tó bá jẹ́ wájìbù yẹn nǹkan mi ò borí ẹ̀ bí ìlérí yà títí yẹn ọba ṣe é àyíkọ́ sọ pé ẹlẹ́sẹ̀ ni abẹ́sí géètì tí èèyàn bá ti ń gẹ́ èyí ó ti di pé kìnnì ara wáàjì bí wọ́n ti máa ń gẹ́ẹ̀tì ẹ̀yìn. ṣùgbọ́n èyí tí wọ́n wò pé súnlẹ̀ lábẹ́ wọn lọ́dún súnlẹ̀ tó ṣe ìdáàbò ni ọ̀hún náà níbi kéèyàn wé láwà ní láwà ní dúdú lórí mímbàrí ẹbí mo ṣe wọṣọ bá a ti máa ń wọṣọ jimá ni ni torí lèmọ́mù gbọ́dọ̀ ẹ̀ ẹ̀ ọgbọ́dọ̀ ti kẹ̀kẹ́ torí jimọ̀ kan náà la lọ kí lábẹ́kúta bá ti kí bọ̀ láti ń gbà sọ ọbẹ̀ bọ̀ báyìí

wọn ṣiṣẹ́ wọn wọ àwọn fàrọ ìlú yẹn tí wọn bá ti wá láwọn nǹkan tó bá rẹ wọn ah, ni wọn kì í yìí dandan ni wọn dẹ wo wíṣìrì lápẹrẹ ẹni táwọn afọ àwọn afẹsọ wọn pè súnẹtún mọ akẹdẹ kí ló fà wọn wọn wo gbogbo gbèsè ayé lọsọ sọlá láti gbà tó ti ń kírun báyìí kò sí kútu àbùkù kò ní pàtì. ọba ni àwọn súnmọ eléyìí ṣe fàájì o bí àwọn mi mọ̀rọ̀ bá nìyẹn di àwọn ọ̀sẹ̀ wàhálà yẹn làwọn afọ àwa ṣe ọlọ́nkọ́ bá ní káwọn tó ti lọ́nu wọn tí wọ́n fi ń yọ kíní yẹn jáde ọ̀rọ̀ bá nìyẹn ti yé yàtọ̀ sáwọn alíjẹ má dàrú mùgárì ìdúná táwọn ní sísún náà ọ̀rẹ́ yẹn wá ní rúgbọ̀n ọláyé ọ̀rẹ́ yẹn ni ẹ̀dùn ni ọ̀dà mi lójú lójú tó wà láàyè ọ̀rẹ́ yẹn ni nítorí pé gbólóhùn ẹ̀sẹ̀ lọ́wọ́ ayé lórí ẹ̀ gbogbo ń tọ́ba dẹ̀ ti jẹ́ ẹ̀sẹ̀ lọ́dọ̀ àwọn afọ́ ní oṣù olùkọ́ sọ pé dandan ni iná ọ̀nà ẹ̀dọ́ máa ń pín nǹkan wájú bùkẹ́ báyìí wọ́n sọ pé ẹ̀sẹ̀ ẹ̀dẹ̀rùn gbọ́ọ́lẹ̀ ẹjẹ rúgbọn bí ṣe ń wí nìyẹn ẹsẹ ẹsẹ ẹsẹ sẹwárì tí ò bá níjọ rẹ yẹn yóò sọ pé ẹsẹ yóò kàn tún wí ọ̀rọ̀ kan tó yẹ pé nǹkan yẹn ọjọ́ bíi pé yẹn lẹ́tà lórí ẹ làwọn àwọn òbí gẹ̀ẹ́sì pé eléyìí kì í ṣe súnà ẹ̀ dẹ̀dẹ̀ tó bá jẹ́ dẹ̀dẹ̀ nìkan yẹn ká nẹ́bí tún sọ léyìí tẹ̀lé sẹ́tìngẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìdí wàhálà tó di yẹ ọlọ́run kọ́ bá ní alẹ́ ti dáadáa fáwọn afáwà náà alẹ́kùn sálàtù. siriyaliya ni wọ́n pè é siriyaliya kí ẹ ṣe sira lóhùn mi ò lérò pé àwọn ìlú ni wọ́n bí mọ̀ wọ́n dáadáa gbà mí.

wọ́n á sọ pé ọ̀rẹ́ mi sì lè gbà nítorí mọ̀ sí ẹni ẹgbẹ́ mi àti kí ló dúró de wọ́n tú ọ̀rọ̀ kìíní rẹ̀ ní kàńtí báwo ẹ̀ dáwọ̀ ìgbàgbọ́ wàá rí yá wàá sàkàlà dáwọ̀ rẹ̀. ẹ kí ni kí ni wàá fi báàgì ẹ. wọ́n ní ló ṣe ẹgbẹ́ sálámù àti kí tó tóbi lóṣèlú máa ń sàkàlà. ẹ mo dáhùn amẹ́rin ni pé kí ló fi báàgì ẹ. ẹ rí ìbéèrè àkọ́kọ́ tẹ́ ẹ béèrè nípa wípé wọ́n tàṣàtà àbí ọ̀húnmí ọ̀húnmí kíyẹn lọ́wọ́ pé déèyàn ò pé kíyẹn jọ ọ́ ẹ má jẹ́ àgbàgbé wípé níbi tá nẹ́bí ti ń ṣèjọba ẹ̀ sí mọ̀dínà yẹn ẹ mọ̀ pé lọ àwọn lànà láńdẹ̀ ń gbé ni dáadáa sì jáde pé official language tó ń lò fún ìṣèjọba yẹn kí ni o al-lughatul arabiyya lẹ́yìn tí ń lo òyìnbó tẹ́ fi ń ṣèjọba ọ̀dọ́ yín bí báyìí ṣé wọn pé ní Sudan lábá ni Bashiru máa pọ̀ lábá gidi tó pure tó bá ti gbọ́ lábá ò ní mọ̀ Bashiru gbé ìbò bọ́ọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ ni tó kèé ṣe tàṣàbùhù lélẹ́ yẹn tọ́ra àwọn ẹni tí wọ́n ń sọ èdè yẹn àárín ìlú náà wọ́n wà. àdúgbò sálá ń dé àbí àdúgbò sálá àtàfà wa zed ẹnfárọ́mẹ́ǹtì àwọn mùsùlùmí yẹn kò kó láwùjọ yẹn bẹ̀ náà lọ́wọ́ nínú táwọn afáwa máa ń pàkíyèsí fún wa òun ni pé kéèyàn kẹ̀dí wá jáde kan wá kẹ̀dí wọ́n lọ sí bíṣẹ́ tí ó dùn ọ́ la alhamdulilayi àwọn afáwa ti dé gbogbo àwọn olóyè náà báyìí ní tí wọ́n ti lọ sọ kí o fún ọ rẹpẹtẹ bí àwọn sheikh wa mọ̀ṣúrù táwọn ọmọ kí o sheikh albani rahimahullah kan ti lọ bẹ̀ nìyẹn díẹ̀ kéde kí wọ́n ní ọlọ́ fún ọlọ́run mọ̀dínà yẹn ìlú táwọn yẹ̀wúdí ń gbé ni fẹ́ẹ̀ ti ń gbọ́ mi padà ìlú táwọn yẹ̀wúdí tí wọ́n ń gbé ni wọ́n wá kéde lọ́dọ̀ wọn kò sì díwọ́ kéwù rẹ̀ ti ń ké lọ́dọ̀ anẹ́bí sallallahu alaihi àárín àwọn mùsùlùmí yẹn náà ló ti wà tó ti kílẹ̀ àdìẹ bẹ́ẹ̀ tí ọ̀rẹ́ bá wò kọ́ lọ ọba ti rí pọ́rọ̀ rẹ̀ sí rẹ̀ sọ ṣùgbọ́n tí ọba ti léwu ó dáa jù èdè wọn tó fẹ́ kọ̀ yẹn kọ́ láwùjọ àwọn mùsùlùmí ṣé ìfẹ́ tí wọ́n bá ti rí pọ́ fẹ́ ṣéǹjì wọn lè tètè máa sọ fún un ìgbésẹ̀ nítorí èdè tó wà ńkọ́ ló fi á dì báyìí. ọlọ́run kò sàmù. náà ṣé abdullahi. ẹ̀yìn ní nǹkan tí mo lè sọ lórí ẹ̀ wọ́n ní wọ́n sọ gbọ́dọ̀ méjì ni èmi dẹ̀ ti dáhùn tèmi dé mi mọ́. ìjọba àwùjọ ìrẹ̀lẹ̀ àzọ ni pé àwọn tó wà lẹ́yìn dé wọn ti gbé wọn wá sára fún. طيب. أيامي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك آه. آه.